ìwọ nìkan ni màá pè ó ìwọ nìkan ni mo ní ìwọ nìkan ni màá pè ó nígbà tìrètí bá fẹ́ pin ó ìbò nírànlọ́wọ́ mi ò àti wá àtọ̀dọ̀ rẹ ni. àti sà bí ìbá ilé wa ẹ wọ ọkọ láti ẹyọkan jábẹ ẹyọkan yín ọkọ mi bẹ́ẹ̀ ni àti èèyàn jà. àwọn àti ọkọ bàbá yóò ti nọra wọn pa níbẹ̀ yẹn sísí sísí. ọkọ mi níbo. ọ̀nà obìnrin tó bá ṣàti lọ sí yẹn ṣáà máa lọ straight ẹ máa rí wọn. kí n máa lọ straight. bẹ́ẹ̀ ni yé kí ló ṣẹlẹ̀ ṣóògùn láyé ni ọlọ́mọ bá yín yanjú ẹ̀. ọ̀gbẹ́ni fún mi lówó mi. mo rò pé wèrè lélẹ̀ ìjà. mi ì múra ẹ wá tẹ́lẹ̀ bọ̀bọ̀ yìí. o múra ta ni wa. mo lọ tèmi nà ṣé mo wá bẹ lágídí gbogbo tajà fún mi ni. ok láti gbà yẹn kò tí wà kò tí o gbádùn ní o tajà rárá ṣọ̀bù ẹ̀ ọ̀gbẹ́ni mo máa gbowó mi lọ́wọ́ ẹ lẹ́nu gbogbo èyí tó ń bá mi ṣe yẹn kí ló máa kí ló máa ṣe ó máa lù mí ni. tíráfọ́ kò mọ̀ ó lọ máa gbá máa gbá ilé kó mi ọmọ àlè yẹ mo fọ ọkọ ẹ ó lọ máa gbá mi wàá gbá mi. ìwà máa gbá mi ìwà máa gbá mi ìwà máa gbá mi o mọjọ ọjà o mọjọ ọjà ìwà máa gbá ọjà ẹbí o bẹ sọ tó ń bí ọmọ ó lọ máa ẹ ní bẹ́ẹ̀ ni fọlọ́ tẹ fọlọ́. ọkọ mi ọkọ mi kí lẹ kí lẹ.

sọ̀rọ̀. èwe èmi ní báyìí. ẹ jọ èmi ní báyìí ẹ jọ fún ní sùúrù ọ̀rọ̀ ẹ ẹ bọ̀bọ̀ yìí ni o jẹ́jẹ́ mo wà o ó gbé tv wa nìyà mo dẹ̀ mi ò kéèké o ṣọ́ṣọ́ ló wà lára tèmi o ọlá pé as is a á fún ní change tó wà lẹ̀ ó dẹ̀ pàdé mi sọ ní kí n máa kó balance àṣù ṣọwọ́ sí mi lápò mi sọfẹ́ kó tó ta ṣé mi sọfẹ́ kó tó ta fún mi ni gidigbọ́ sílẹ̀ kan láyé please. Hmm? o ti ṣí company ni. Hmm. Hmm. Eh? Ah! ọ̀gá jẹ́ ká ni òsìkọ́ tó bẹ́ẹ̀ ṣe fẹ́mi. èmi. ẹ má bínú ọtí tó. owó yẹn mọ̀tò wá ní fún ìyá. Eh? kò ní fún mi ní kiri. ọmọ kò sí wọ́n wọ́n máa ṣèyàn lẹ́yìn. wọ́n ní fún mi ní kiri. kò sẹ́lómìíràn tí mo ní bí kò ṣe rọ Elédùmarè ìwọ lọ́wọ́ kọ̀ọ̀kan. wálé ọkọ mi òwe sílẹ̀. tó gbọ́ràn lẹ́nu ọjà tó lọ fáwọn abẹ́ mi yàn lárò tó lọ bíi pé o ò léyàn wò lára bíi pé o fèèyàn lẹ́lẹ́ you gone for like eight days o ò tiẹ̀ lẹ́ bójú wẹ̀yìn o dẹ̀ mọ̀ pé mi ò lẹ́bi mi ò lára mi ò léyà kankan mi ò lọ́rẹ̀ mi ò níṣẹ́ o tiẹ̀ mọ bí mo ṣe fí o mọ bí mo ṣe ń kẹ̀rù wa wa gan ni tó o méjì ni. ó ga ọ. mo rò pé kò ní kó dàrú síbẹ̀ hmm. wà á ní reason tẹ́ ìlú ìjókòó síbẹ̀ aláì àti ìyàwó ṣe dáadáa fún wa kò ní kí ọkùnrin ní tẹ́tí kí wọ́n ṣe kó fún mi. Thirty thousand. Really? Yanti fún. Ah. I'm going to expect it. Ah. Gbìyànjú. Gbìyànjú. Ah ah. Ah. No, no, no, no. This is. Hey, tell you orúkọ owó tí mi kankan tẹ́lẹ̀. Ah, ilé ìdá. Ilé ìdá. Mo Ah, èèyàn ni wọ́n. Ah, báyìí. Ah, kí ló dé tìrì níbo ni tìrì lọ. Ah. Hmm. mo ṣe ń bèrè ní ṣé wọn máa jẹ dárò aláwọ ah. nípa àwọn nípa téèyàn bá ní àdó ó jẹ kó máa fi bí wọn ṣe pẹ̀lú ojúmọ́ ni. ọjọ́ kejì tó lọ iná wèrè tán ti mú lọ láti bí ọjọ́ mẹ́ta kó tó lọ hmm. ọjọ́ kejì tó lọ lọ mú fún kọ́rẹ̀ ti dé fún kọ́rẹ̀ ó múná lọ́wọ́ òkè ni ah. tó tó yọ mo kọ́kọ́ bẹ́ẹ̀ dànù gan. Ah! ọ̀sán kò orúkọ ni mo fi gbé lọ sọ́dọ̀ rédíò ní pé kó tiẹ̀ ṣáà o kó bá mi tún gbogbo ẹ̀ kó bá mi yanjú ẹ̀ kò sówó tí mo fẹ́ fún. Ah! mo ṣáà gbé lọ bẹ́ẹ̀ mo àì bó tún ṣe rán mi létí yìí ó ní o. ìlú ah! náà gbèsè wálé ilé ìjókòó òun mẹ́fà fún mi. kò ní ìyẹn wọn torí mi ò rò pé ó lè yẹ wọn kí ló tún nígbà tí dídì tún kúrò nínú nǹkan tá a ń ta. ṣé inú owó iná láti máa fi tú ti rí àrùn òṣìṣẹ́ ká ṣì mílẹ̀ dáa jẹ́ kó ṣì wà ń bẹ̀ kó ṣì wà ń bẹ̀ kò kó sí pé nílẹ̀ àkùn subscribe sí díẹ̀ wọn NTA kankan là ń sọ. mo máa ń news náà. mo news ṣe kò wọ́n yẹ kó wa. Wale, what exactly are you begging me for? Ṣé wípé o sọ ni àdìrí tout? Ilé kan ló wá jà níbi bẹ̀yẹn àbí pé owó tí mo fún ẹ láti lọ deposit kò rí tv wà lọ́dọ̀ rédíò nìkan wá bẹ́ẹ̀ kí n jẹ́ pé ohun ẹ̀mí náà kò ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nǹkan tó dé ìlú ní ká wá wò àjọ tó travel àárọ̀ ọjọ́ kejì ní kùtù fẹ̀rẹ̀ báyìí ni bàbá láńlọ́ọ̀dù wá kanlẹ̀kùn mọ́ mi lórí pariwo tó ti disgrace pé ajá wọn lówó ilé láti mi ò mọ nǹkan tí mo lè ṣe lèmi náà ṣe dàbí ọgbọ́n mo ṣe lu tv ta ẹni tí mo tà fún gan kò fún mi ní gbogbo owó lára owó tó fún mi ni mo kọ́kọ́ lọ fún bàbá pé adẹ́mà dọ́gbọ́n sí ìtókò ìgbà tó fún mi ní thirty thousand tí wọ́n fún mi tó ní kí n lọ fi ṣe owó tv èmi ara lọ kó fún bàbá yẹn mo fi lọ bá láṣọ ọgbọ́n tí mo dá nìyẹn so iná kankan ò jó tv àwọn mo wò pé kàkà kí tìjú bá wa ṣe bí adẹ́wọ̀gbọ́n dá sí i ó sọ́dọ̀ díẹ̀ kò gbọ́. kódà fún mi ní balance mi tó kù ó wá ń ṣe rubbish ṣó lè lù mí ni ṣó lè ṣó lè lù mí ni. ó sọ fún mi pé ọ̀rẹ́ ìdèjì ló fún ẹ lóko. dèjì kẹ yóò mo ti fojú kan dèjì gbẹ̀yìn mo parọ́ ni mo parọ́ ni mo parọ́ ni tó bá ṣe pé ìwọ tó wá mo má dùn wọn bí rẹ ṣe yẹn ó lè dá mi mú ni kò lè mú mi náà. Ọláwálé hmm? ìgbà wo ni òun pín fẹ́ dé sínú lifetime ní ìwé yìí. níbo nírànlọ́wọ́ mi ò wá. ó gbé kankan òrè débà nítorí pé àbáfò làṣọ ògbìnrin sísítà mi kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ fẹ́ kú sínú òṣì ewu bí tẹ̀ ń gbé ewu ewu ewu ewu bẹ́ẹ̀dì tẹ̀ fi ń sùn ṣé dodo ni kẹ́ ẹ fẹ́ ni ṣọ́ọ̀ṣọ́ọ̀sì bí yín mọ́ bí ni èyí tí èyí tí kábà sọ wípé bọ́ọ̀dì tó wà láàárín strong ṣí ṣé ẹ̀yin àtìbọ̀dá mi wọ́n sin ẹ̀yin méjèèjì papọ̀ ni ṣé ní kẹ́ fẹ́ ni àìwọ ẹ fanú tèmi sílẹ̀ o anu ara yín ni kẹ́ ẹ ṣe ẹ kọ́kọ́ ṣàánú ara yín lọ kẹ́ ẹ tó ṣe tèmi bọ̀dá tó jẹ́ pé tó wọ́n bá ní problem kékeré báyìí kékeré báyìí ni o gbogbo nǹkan báyìí lójú wọn ojú wọn tó ríran bọ̀dọ̀ yẹn gbogbo nǹkan báyìí lọ́ọ́ máa gbé lọ́ọ́ máa gbé tà ẹ wo wọ́n ti ta tissue paper lójú mi rí battery remote control wọ́n ti ta lójú mi rí ẹ jọ tí wọ́n bá wá ní problem tó ga tó ga ju agbára wọn lọ́kọ́ wọ́n máa gbé yín ta wọ́n máa gbé fọ̀sẹ́ẹ̀lì lẹ́yìn lórí ọmọ àtàlẹ́ ẹ wo èmi ò lè wá yẹn tẹ́lẹ̀ mọ́ ìwà yìí mi ì mọ́ ṣe ń wá yẹn mi ì lè dé mi ì lè post anything i'm looking for my sister lórí page tèmi page mi mo bá lu ẹ̀gbọ́n ẹ wò ó tẹ́ bá sọnù mi lè wáyé tó mi mọ nígbà yìí fẹ́ kú síbi nítorí mi mọ̀ pé ó sinmi yín mọ́ bí báyìí ni. ìjọ ṣe tó gbọ́ ní kẹ́kẹ́ kò sí. ẹ fáyín ìwé máa rí better person tó jẹ́ kó wọ́n máa yáwó lé yín lórí báyìí ni. ẹ̀wẹ̀ ẹ̀ ẹ̀ tèmi mo máa ń sọ tẹ́ ẹ̀ gbọ́ báyìí. àmì ó jẹ bẹ̀rù Ọlọ́run ah, ah. lẹ́ni tó ti jẹ iyọ̀ tó ti jẹ epo ẹ̀ o ò bẹ̀rù bóyá ó wà nínú ọ̀nà hmm. Hmm. they don't do things like this oh. bí wàrà ò bá sílé ni wàrà á pọ̀ lọ́la. Ah, àǹtí mi àǹtí mi wọ́n máa ti gbé motivational speaker sí yín lórí wọ́n máa ti gbé open memory card orí yín wàrà wo lẹ́ ń sọ déédéé èèyàn mélòó lẹ́rí tó ń jẹ wàrà sí so ẹ ti ronú torí pé mo fẹ́ jẹ wàrà máa gbọ̀nà gbọ́ ọ̀rà lọ́ra wàrà wàrà wo ni ò sílé yìí ìjà wo ni wàrà fẹ́ dé. ètò olùtàwà igan ó máa dá ó máa dá náà láti wà láti wà báyìí a kàn ń tẹ̀lé wọ́ọ̀dù ni ayé yín àwa ń tẹ̀lé ẹ̀yin náà wá ń tẹ̀lé ṣẹ̀ tó yẹ kẹ́ ti kúrò nínú iṣẹ́ kẹ́ bọ́ sínú ọlá. àǹtí mi tún jẹ́ kọ̀wọ̀n sílẹ̀kùn ìwọ̀n rìn nígboro tẹ́ ẹ máa ṣe makeup tẹ́ ẹ máa fine tẹ́ natural beauty lẹ́ni tẹ́ sún máa mú picture tẹ́ máa post ẹ̀ sórí Instagram tọ́wọ́n kan máa like picture yín tó máa DM yín ọ̀hún lówó ńlá ẹ wá fẹ́ kú sórí bọ̀dá ìkéwòkòdà ẹ ṣe kí bọ̀dá yẹn fine o wọn ò fine kí lẹ rí lára wọn gangan kò yé mi. àánú mo rántí pé o sọ pé màá mi ò mọ̀gbà tó ń bọ̀ ń bíbá ẹ̀ bíbá kẹ́ egbò iṣẹ́ ìmọ̀ ìmọ̀ èmi nìkan náà ni mo lè bá yín sọ̀rọ̀ mi ì lè kọjá ń bí báyìí kí wọ́n má yà sí bí kí n bá yín sọ ìtọ́jú ọ̀dọ̀dọ̀ ọ̀rọ̀ ewu bí tẹ́ ẹ̀ ń gbé ewu bí báyìí ó yù ewu bí tẹ́ ẹ̀ ń gbé ewu bí èdè tẹ́ fi ẹ wà ókè ẹ má tọ́ra yín ẹ má tọ́ra yín pé wà ókè ẹ̀yin tí yà ń jẹ mi mọ̀ bóyá ẹ ti jẹun láàárọ̀ ìkan yà ń jẹ yín kan kò ṣe kékeré ebi ọ̀pá mi ìṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ mo wọ̀n dáẹ́tì jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má ṣe ra yín léṣe pẹ̀lú ìṣẹ̀kẹ́ wá nǹkan ṣe sọ́ra yín ẹ wo ń sọ fún yín ẹ wo ẹ tètè kúrò mi tẹ ẹ wà yìí kẹ bọ́ síta. mi á gbà lórí ọkọ mi àdúrà mi á gbà lórí wálé mi wà má lọ dìde mm, ó ṣe. èmi kò ń sọ fún yín ni pé àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa ẹ kúrò ní lẹ́fù tẹ ẹ wà yìí kẹ level up kẹ level up ẹ level up èmi ń sọ tèmi tẹ́ ẹ bá gbọ́ mi lẹ́ni mo mọ̀ pé máa gbọ́ lọ́la náà jẹ́ kí n gbọ́ o. níṣẹ́ àánú báwo bí àánú ṣe ń bá mi sọ̀rọ̀ ọlọ́run fún òde wa fojú àánú ẹ̀ wò ní àtọkọ mi wọ́n ṣàánú wa. ọ̀rọ̀ ah. ẹ pọ̀. ìwọ nìkan ni mo gbé. nìkan ni Malone, yeah. Yeah, nígbà tí mo bá fẹ́ pé o. ẹ ti fẹ́ máa lọ nìyẹn. yà um, mo ti drop drop so à ń retí èsì ní báyìí ìyanu àṣẹlẹ̀ ìyanu àṣẹlẹ̀ okay I understand because Sherry, rí ni company wa yìí lọ̀gá máa ń like ẹ mọ̀ pé ní country tá a wà yìí náà <laughs> àwọn obìnrin máa ń ní ọ̀pá Mm. so ìyẹn lè fi ní ìdàtí kún fún àdúrà gidigidi if not ah, ẹ kàn máa submit lé ikú lọ́wọ́ ni ẹ má yẹ kí n tàn yín o but lọ́wọ́ tá a wà yìí àdúrà lè ní wàláì. o ti ẹ̀ dá abẹ́ ṣe tètè fún mi ní information yẹn èmi náà sọ fún gbogbo àwọn tí ẹ ṣe gan. all right kẹ́tẹ́ kẹ́. thanks for the information. ìwọ nìkan ni máa pè ó ìwọ nìkan ni mo ní o ìwọ nìkan ni máa pè ó nígbà tágbára bá fẹ́ pín o ìrànlọ́wọ́ mi wá ti wá àtọ̀dọ̀ rẹ ni níbo ni retí mi yóò ti wá látòkè. wọ́n ṣẹ́pẹ̀ fún ẹ ni ah, ah. nígbà tó ṣe tó wọ́n rí bí ẹ wọ́n rí bí ẹ wọ́n bẹ̀ wọ́n dẹ̀ sọ sọ sọ sọ ṣé ìyá méjì máa ń bíyàn ní mọ̀rọ̀ bá yà kọ́ ló bíyàn láyé yìí. tí mi ò bá rọra ńkọ́ tí èwo ni mo kí tí mi ò bá rọra ńkọ́ ṣé mo sọ fún ẹ pé mo ṣubú ni ṣe yín máa ń torí mo rí bẹ ṣe ń bíi pé inú ń bí yín bẹ ṣe ń sọ̀rọ̀. ó dà bẹ́ẹ̀ pórí ẹ̀ ò dáa mo rò pórí àwọn tó bí dàrú wá ṣé o rò pé ṣeré-ṣeré ni mo ní kó fún ọmọ mi sílẹ̀ mo ní kó fi ọmọ mi sílẹ̀ kó fi ọmọ mi sílẹ̀ kó jẹ́ kí n jèrè ọmọ mi kó ṣàánú mi kó jẹ́ kí n jèrè ọmọ mi ó dẹ̀ fi ọmọ látijọ́ yìí ó dẹ̀ fi ọmọ mi jẹ mí níyà jọ́ torí ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan oyún jẹ yín ní ẹ ní access náà ẹ wá wò nígbà tí ó bá wù yín láti wá wò mí ò lè yín jáde nínú ilé òun náà accept yín so bẹ́sẹ̀ ni mò ń fi jẹ yín yà oúnjẹ nǹkan tó bá mi. wọ́n lọ ṣe àtàbí ọmọ àti ọgbẹ́ni òṣì ẹlẹ́nu ẹlẹ́nu rúru olóṣì àtọkùn má kú àmọ̀nà ọ̀run má rọ ọjọ́ ogun bíi olóṣì kò tiẹ̀ níyè wá ṣé ọ̀rọ̀ pọ́njú burúkú tó wà lórí ẹ̀yẹ ọ̀rọ̀ pọ́njú ìrànfẹ́ ní bọ́dì bínú wọn ìbá gbásù padà ní kò lè rí ìrànfẹ́ ní bọ́dì yes bẹ́ẹ̀ ni mo sọ ọmọ wọn kì mọ́lẹ̀ ọwọ́ àtàbẹ́ bíbá ìyá jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ìyá tí ò jẹ́ mi rí ìjọba tí mo bí kí ló dé kí ni mo rà gbẹ́ ẹ̀ mi ò láìkí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí mi mi ò láìkí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ yìí ti ó pọ̀ jù àwọn èpè tẹ̀ ń ṣe yìí ti pọ̀ jù ṣe rí mo nífẹ̀ẹ́ ni èmi àti ẹ nífẹ̀ẹ́ ara wa ni èmi dẹ̀ mọ̀ pé nǹkan tó dé lóní ká wá wò ó situation kan rí báyìí ó rí báyìí lé nìyí ọlá máa dùn ju èní lọ ọlá máa dùn. ayé ò lè dà ọlọ́run nínú súrà tèmi ìgbẹ́ kò lè dà fún ẹni òun wọ́n ní jà fún ẹ ah. Ah, wọ́n ní kọ́ lọ́dún àgbà kọ́ lórí burúkú ni ẹ ni ọjà títà olórí burúkú ni wọ́n tọ́jà kọ́ lórí burúkú ni ẹ ọ̀ríjínálì olórí burúkú ni ẹ stare kò lè kò lè shine for anybody to see bẹ́ẹ̀ ni tó bá gbé àtùpàdé ní fẹ́nibọ́dì wàláì ayé ẹ̀ máa ṣókùnkùn bìrìbìrì ni wọ́n ní kò fọ́ ọmọ mi kọ́ ń bọ́ lọ́rùn kò lọ ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín nítorí mi ò láìkí gbogbo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ṣe rí èmi mọ̀ nílẹ̀ yorùbá pé tí àwọn ọmọ méjì tán bá ti jọ wà papọ̀ tó nífẹ̀ẹ́ ara wọn wọ́n máa ń sọ pé kí àwọn òbí kan fi wọ́n lẹ̀ so that wọ́n lè wọ́n lè focus lórí ọ̀rọ̀ ayé ara wọn wọ́n lè tọ́jú ara wọn dáadáa ni but ẹ ẹ ẹ ẹ ṣe yẹn for better or, or worse lèmi àti ẹ sign so ẹ ẹ ẹ ẹ fi wálẹ̀ things will get better. yorùbá ṣé àgọ́ pẹ̀lú tó ń ṣe ẹ pẹ̀lú tó ń ṣe ẹ ah mo mà ṣìyàn mọ̀ láyé mi ọmọ mi mà ṣìyàn pàdé o ìjọ kìíní àná táwọn olórí burúkú ẹbí yín tí wọ́n gbọ́ lọ́rùn dọ́dọ̀ mi tí wọ́n ní rẹ eh, àwọn bá wà mú àwọn bá wà mi ò rí ìtò gbadé mi náà ń sọ náà pé àwọn ẹbí kẹ́bí ìwọ nìkan tó da láàrin wọn tó dàbí èpo da láàrin wọn òun náà ló gàn tó ó fọ́ fún gbé ta ló sọ fún yín tó fọwọ́ ta fọwọ́ ṣé mo fọwọ́ fún ẹ ẹ ṣé mo ti ní gbà máa mo jọ torí ọlọ iṣu mélòó ni mo gbà lọ́wọ́ ẹ olórí burúkú torí mo rántí ìgbà tọkọ tèmi fẹ́ mi ó tún mú ọmọ ẹran dání o ó mú rẹ̀ sì dání ó fa gbogbo ẹ̀ dání ó bì ó yín ìkọ̀ọ̀kan iyọ̀ gbogbo ẹ̀ ló wà nbẹ̀ jọ èwo ni mo ti gbà lọ́wọ́ ẹ ní tí ó rówó fún mi olórí burúkú. gbogbo ẹ̀ la máa ṣe ẹyẹ ṣe pé. kò ní dá fún ẹ bó ṣe sọ pé máa ṣe yẹn. ọmọ èèyàn kan lèmi náà àwọn èèyàn kan náà bí èmi náà ẹyẹ ṣe pé báyìí. sọ̀rọ̀ pé mo ṣe ni ṣeré ṣeré ni sọ́rí tí mo bá bù ẹ ní ọrùn máa máa pa ẹ́ dànù bọ́ṣẹ́ bọ́ṣẹ́ rí tìrìngbìn máa lọ ẹ̀ mọ́lẹ̀ tí ò ní sẹ́ni torí ẹ̀ àwọn ìyá wèrè ọmọ ọmọ mi ọsọdọ lórí burúkú mọ́dọ̀ mo ní kò rìlíìsì ọmọ mi ó sọ fún mi pé ẹ kiri kọ́ mo wá wò ṣé ah, mo rò pé ìyá wèrè ṣá. gbogbo òbí yàtọ̀ sóbì abiyamọ ọ̀run lèmi abiyamọ ọ̀run mi ò ṣe ìyá ìyá ẹni wèrè ìyá ẹni kì í ṣe abiyamọ tó bímọ tó fi sílẹ̀ lábí ìpàtẹ bẹ́ẹ̀ ni abiyamọ ọ̀run ni náà aláwọ̀ kí ló kọ́lọ́ pẹ̀lú destiny wẹ̀rẹ̀ tó kọ́ mi àfẹ́ni tó yé báyé nìkan ló lè mọ ohun tó ń ṣẹlẹ̀. àbí kò tí mo ti ń sọ ló affect báyìí listen to me kò sẹ́ni tó lè gba àkàtà lọ́wọ́ akitì nobody can take you away from me not even my mother. love you and I will do everything for you. I know. And I believe you. Thank you. Mo ṣe rántí pé o ti jẹ́ kí n mọ̀ pé o lè ever kọ ọ̀rọ̀ sí mo sí ẹlẹ́nu ṣá. Lóòótọ́, mo ò ever kọ ọ̀rọ̀ sí mo sí lẹ́nu. But when it comes to you kiss. You are my life. Wale, you are my life. For this one, Mama ma disappoint Momsi. Please, Maru. Mm, it's okay. Maru, ṣùgbọ́n. How ni ibi tó lọ? Ibi little ti lọ submit CV. Oh, it's good. At the drop as usual, waiting for a good feedback ọgbẹ́ ọlọ́run tó ń kọ́ ọyọ ọlọ́run á gbàdúrà mi lórí ẹ̀ so just go and shower mo ti lè so oúnjẹ. níbo ni retí mi yóò ti látòdì ọdún ní má jẹ́ kí mo kúrò yìí títí wá síbi ràn should have tried. How are you, my dear? Um, can I have a seat, please? Have a seat. Papa Dini, ẹ káṣọ ọ̀rẹ́ tí a máa pè kájà tí n bá dín pẹ̀lú àlejò tó wà wájú Okay, all right. Um, how are you, my dear? Fine, sir. Èmi ni mo pè yín pa ọ̀rọ̀ iṣẹ́ lórí fóònù tẹ fún mi láti rẹ́sì gbígbà ìsà. Pè mí, but ó uh, pè mí. What's that your name? Because I want to pay me actually on last weekend. yẹn. Misa. Oh, you are the Misa. Ah, ó mà ṣe o mo ti gba pa. sá. mo ti gba pa ọjọ́ yẹn gangan tó pè mí yẹn mo pè é padà but mo ti gba pa as we Thank you, sir. But, all? Oh, but, I mean, tí mi ò bá ń ṣe fún tó bá lè ṣe bí èmi yìí o mi you know she ma lè look into your case. Ah, ah, kò ń ṣe bẹ́ẹ̀ yẹn nìkan mo ti lè help ẹ o ní láti jẹ́ pa mi before I can help you ah, wọ ọmọ tó rẹwà báyìí I will take care of you. sọ àìjọ jẹ́ kí n máa lọ. ibo ló ń lọ. mi kì í ṣe irú ọmọ bẹ́ẹ̀. but if if at all let me tell you something how about my friend one fifty thousand for one night. Alhaji thank you mo kì í ṣe irú obìnrin bẹ́ẹ̀ mo ní ọkàn lé excuse me but hold on ṣé mo jọ ẹni tí ò níyàwó lẹ́yìn as a matter of fact mo níyàwó number one mo ní number two mo tún ní number three mo kàn wọ́n pé kí n máa tọ́jú ẹ ni and i will take good care of you máa náwó sí ẹ lára. What help situation for one night? One fifty 150,000. Help situation in sí ọwọ́ yíyá oríṣiríṣi ọ̀rọ̀ pọ̀ sí iṣẹ́ òní káfíńtì kí ni ẹ̀fẹ̀ ló fi ṣe ṣeré nínú síkẹ̀ òní. nǹkan téèyàn ní lèèyàn fi wá ohun tí ò ní ẹ níwọ ọmọ tó rẹwà tó yìí wo bó ṣe fáyìn ẹwà ẹ yọ mi sá mo sọ fún ẹ o kò sákòókò nǹkan tó ní ló máa fi gba nǹkan tó ń wá lọ́wọ́ àwọn ọkùnrin àsìkò ẹ̀dẹ̀ ló dé yìí àsìkò ẹ̀ ló dé yìí ó máa bẹ́tà kò tètè make use of it. kí ló ń sọ yìí kéèmí lọ gbà fún máa yẹn ṣé o mọ̀ pé mo múná kan lé ni. mi gbọ́. múná kan lé nà ìwọ lọkọ ni. I am married. ṣé ìyẹn ọkọ àbí pa eh? ìyẹn ló pè lọkọ ìyẹn ọkọ òkè ọkọ ni kí ló tí ò wúwo ọkọ kò jẹ́ yé tanra ẹ̀ bu èmi tó ń wò yìí kò sí nǹkan tí mo fẹ́ tí mi ò rí àfi ohun tí ò bá wù mí èmi láyé mi ṣé kò mọ̀ pé torí wà lọ́lọ́run ṣe dá àwọn ọkùnrin olówó yẹn síta ni kọ́dẹ̀ lè máa fowó wọn ṣàánú wa wà á sọ wípé ọkọ olóòkọ ṣó ń ka mí gbọ́ àsìkò ní gbogbo nǹkan o tó bá miss opportunity yìí three sixty five days ó lè má bà ó ó rò fún wa nìyẹn ó dàbọ̀ nífẹ̀ẹ́ ọkọ mi hàn mi ṣe mí lè lọ gbà á kí ó lè wo máa yẹn sí síwé mi kó máa gorí mi ẹ níbi tó jẹ́ pé wọ́n pe wọ́n pọ́n wọ́n pọ́n. wọ́n jẹ́ ìgbárò ṣọ́ka mítà ni ó dé tó wọ́n máa ṣe bí àpọ̀dà nìyẹn ipò mọ nǹkan tó ń sọ àwùjọ oníyàn ọkọ̀ tí má tún gbọ́ pa ni o wọ́n máa fowó tún ẹ ṣe táwọn ẹ máa bright jáde gbogbo nǹkan máa ṣe ní dáadáa. ó jọ ń bẹ́ẹ̀ ló ń jẹ òṣùwà jẹ. á jẹ. àwọn tó pè lọ́kọ̀ọ́gbọ̀n òrówó oúnjẹ rà fún ẹ. tí mo sọ kalẹ̀ you know just say something. There's, there's nothing to say mo oh, kò sí nǹkan kan tí mo fẹ́ sọ it's fine. what is fine mo fẹ́ mọ̀ nǹkan tó wà lọ́kàn ẹ̀ i want to know what you're thinking i mean aren't you jealous. you know me too well um, wo see má worrying about it. But if you if you ask me to say anything mm. at all, may come and suggest in a fi máa mama wallow in shame, looking for what to eat, begging for what to eat, and we have the opportunity on a platter of gold. I'll just tell you, accept offer a man and get this done. pé tó bá máa fi ṣe bí three to four times that's a whole lot one fifty k is not kò ń ṣòwò kékeré and that way we will be able to you know, catch up with a whole lot of stuff and then we can move on with life if you suggest if I if I would suggest I'm gonna tell you jẹ́ ká ṣe ká dẹ̀ mójú kúrò. You don't have to. I'm just being realistic. Do you even love me? Why not? Are you in love with me? I don't love you, and I'm here with you, and we're trying to make and trying to see how our future can be a better Kemi one. Kẹ́mi gbé oúnjẹ fọlọ́gbò jẹ because of money one fifty k. Kò lè jẹ́ tán. No, that's Did You just... What I'm saying is uh, you're my property. Mo dẹ̀ So èmi me, ń ṣe ọkùnrin tó wálé ayé mọ́yà I I'm sure that to to bash it tó bá ṣe tán I I can clean you up myself and then oh me ti ẹni call you? oh please cut me some slack I will never ever in my life do such ó jẹ́ mọ̀ mi mo ò lè so we, we're gonna continue living like this. ó wá ní kí èmi àti ẹ jọ ṣe Mary, ni Mary, lẹ́ẹ̀mẹ́rin wálé. Babe, that's some six 600, that's some 600,000 naira. That's a whole lot of money. We can't continue living like this now until things get better. Let's just do what we need to do. Tọ́lọ́run bá wa dá wa lóhùn. O ò ní fi irú kọ́tọ́ tí yóò fi ó lè fi yẹ̀yẹ́ mi. Èmi èmi ń fojú olóore gúngi. Láyé kó wá dáa fún wa lọ́la kí wọ́n máa ní ọkùnrin kan o mú ẹ o o ṣe ẹ balabala o o ya ẹ tán o láyé you won't hear it from me. mi kò yá na i'm saying. wálé èmi ò lè ṣe. Okay, I can't. I love you. I love you too. You don't love me. Oh. You don't love me. Six hundred listen to me okay o fẹ́ ṣe right fine okay ìgbà tí wọ́n sọ ṣe pé okay bóyá tó bá dọjọ́ ọ̀la kan máa fi bu and all of that tó bá di ọ̀la kan tí èmi náà tí mi rí nǹkan kan ṣe fún ẹ tí kò dáa fún mi bó ṣe jẹ́ kó dáa fún mi won't your mom come back here claiming I am a nobody and that you should move out of my house. So for me, I'm just gonna tell you, let's get Bí iṣẹ́ bá pọ́lá pọ̀jù lè mọ́mọ́ lọ́rùn ṣe o. Bí ìyá bá pọ́lá pọ̀jù lè mọ́mọ́ lọ́rùn ṣe o. Má jẹ́ wá bí aláìsí. Thank you. tiẹ̀ kí ló ṣe ń dúró ṣe ó yá bọ́ nǹkan tó máa bọ́ kó lọ ṣe nǹkan máa ṣe sharp sharp náà. ìwọ nìkan ni mo ní ìwọ nìkan ni máa pè ó nígbà tí retí bá fẹ́ pin ó ìwọ nìkan ni máa pè ó ìwọ nìkan ni mo ní ó ìwọ nìkan ni máa pè ó nígbà tágbára bá fẹ́ pin ó ìbò nírànlọ́wọ́ mi ó àti tọ̀dọ̀ rẹ ni níbo nírètí mi yóò ti wá látòkè ọ̀run ni má jẹ́ kí mo kúrò yìí títí tí wá síbi ràn mí nítorí pé ìrètí pípẹ́ a máa mọ̀kàn ṣáko lọ kò sẹ́lómìíràn tí mo ní bí kò ṣe rọ Elédùmarè ìwọ lọ́wọ́ gbọ́rọ̀ tí ń gbọ́ ní láìrò tẹ́lẹ̀ ìwọ olùbùkún tí ń bùkún ní láìrò tẹ́lẹ̀. ìyà yóò ti bá tó yóò ti bá tó máa jẹ́ kí n jìyà títí yóò ti bá tó.

òṣì tó gẹ́ ó tó gẹ́ nínú ayé mi kò pé three hours kò jẹ́ pa fóònù kò pa fún network inú ẹ̀dùn bó ṣe lọ yẹ kò ti sáré pa fóònù nípa fóònù ọmọ kan tó ń go tó ń go níbo orí mi kò pa fóònù ẹ tí ó pé three hours jọ̀wọ́ wá síbi ìrọ̀lẹ́ mi ìyá yíyá ti pẹ́ tó bàbá yẹn ti ṣáà àti nìkàlì ìyá yíyá ti pẹ́ tó ìyá yíyá ti pẹ́ tó yóò ti pẹ́ tó ìyá yíyá ti pẹ́ tó bàbá máa jẹ́ kí n jìyà títí ìyá yíyá. bàbá torí ẹ pẹ́ tẹ̀ kí ẹ mú rí i wọ́n máa bá tiẹ̀ jẹ́ ni. don't say this stop bá ìwà bàtẹ̀ jẹ́ ni tó dára yéé ayé òwe. o kò kó fún mi torí tiẹ̀ mo ṣe lọ sí. ló fẹ́ lówó yìí. eight hundred k. hundred ló fẹ́. Ah. ẹ ti ṣe é lóṣù ó ti ṣe àìpàdé ó lè fọlá dúró ó ti ṣe àìpàdé ó bó ṣe ń ṣe bó ṣe ń ṣe. <laughs> Don't do this. Don't do this. Why do you n máa feel guilty. Ó jẹ́ kí n máa fẹ́ ṣe o. Ìwọ ló ní kí n lọ o. Owó yìí ah! máa <laughs> I'm here for you. I'm here for you. I'm here for you. tẹ́ mo tẹ́ bá nínú ayé mi òṣì yìí tó gẹ́ ó tó gẹ́ nínú báwo la rẹ mọ mi. kò bẹ́tà rárá. òun ló fẹ́ mọ jábọ́ lójú kí ló ṣẹlẹ̀. ọkọ mi ní tó wà ní ó ti le gan-an kékeré àṣẹ kékeré báyìí nìta rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó wá dé sí i ó ti bad kan ṣó mọ̀ pé tí ẹ̀gbọ́n tó bá ti ṣe tán tó fẹ́ yọ lẹ́sẹ̀ èèyàn á máa ṣe hùn hùn eléyìí ò yọ rárá o níṣẹ́ ló tún wọlé sí i. omi kí ló ṣẹlẹ̀. wọ́n ní ohun tó ń ṣe kì í ṣojú lásán dókítà wa tó wá sọ fọ́dà wípé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó tó wá dòjé lọ. níbo ni mo wá fẹ́ kọrí sí níbo ni mo fẹ́ gbọ́mọ lọ. mọ́mí kí la máa wá ṣe báyìí mo la fẹ́ gbé lọ báyìí mọ́mí ẹ sọ̀rọ̀. mi ò mú mo ti rò ó mo ti ń wò látàárọ̀ mi ò rí ro níbo ni mo mọ̀ tí mo fẹ́ gbọ́mọ lọ́mọ ni mo mọ̀ láyé mi mo náà mọ̀ pé mi ò ṣẹni tó ń sáré kiri bẹ́ẹ̀ yẹn náà ah. ọlọ́run má jẹ́ ìrànlọ́wọ́ orí tí mo kọ́ra mi sí láyé mi báyìí ẹ àbí kí ṣé mo ò ṣàbíyamọ níbi dẹ́rẹ̀ ò ṣàbíyamọ ní orí tí mo kọ́ra mi sí láyé mi báyìí. kí ni ilé ìbá nítorí ọlọ́run àti mi bó ṣe rí ẹ wo sísá mi ẹ gbogbo kan tó yọ sí yín lára torí ọlọ́run ò dẹ̀ sọ tó kúrò nù ìṣẹ́ kẹ́ kúrò nù ìyá ẹ̀jẹ̀ ẹjọ́kọ̀ tí ìṣẹ́ báyìí ẹjọ́kọ̀ tí ìṣẹ́ mo sọ mo ké mo ní ẹja ẹ̀kọ́ ẹ̀já ẹjọ́kọ̀ tó jẹ́ ẹni tó jẹ́ pé kò tí ní problem kékeré problem lóní báyìí kékeré ó ń gbé tíṣù pépà tà ó ń gbé bátìrìsà ẹjọ́ kí ló fún wa láṣọ́ránsì wípé kò ń ṣèṣòro ńlá tó ní o ṣe gbé pọ̀ sẹ́ẹ̀dì lẹ́yìn lórí kí ló mú alága ìgbókò jẹ pé ó ti tàn síbi kan ẹ wò yín báyìí sí mo dẹ̀ sọ tó mo sọ mo sọ á kó mà wá ga báyìí ọlọ́run ọbí tẹ̀sí àgbà pọ̀ sí yín báyìí o. ọ̀rẹ́ mi rè ọ̀rẹ́ mi rè ọ̀rẹ́ mi tí mo sọ fún yín rè àwọn ah, ọmọ tó ṣe ṣàánú wa ah, eh, báwo la rẹ̀ báyìí ṣàánú mi ẹ̀ mọ̀ pàánù tí mo wá bá yín ẹ jẹ́ pé mo fẹ́ máa rí mi lónìí òun ní ìjọba fi rí ẹni tó máa bọ̀ mí tọ̀rẹ̀ mi wá tẹ bá fojú yín rí ẹ lè mọ ọmọ tó ṣe gangan ẹ jọ̀ọ́ mi wò ẹ bá mi wò ẹ ṣàánú kí nìkan tó ṣe kí rí kí rí o àfà ẹ jọ̀ọ́ wa o kò sọ síbítù tá a ń gbẹgbẹ báyìí o àmọ́ nǹkan tó ṣe o gbogbo wọn ni a máa gbé lọ́lẹ̀ ni gbogbo nǹkan tó lò kò sí ṣiṣẹ́ ẹ ṣàánú wa o sà ok sà ìṣẹ̀lẹ̀ kéde kẹ́ kú tí ò gbé lọ tójú bọlé tí ò lọ dọ̀bálẹ̀ fókúta sọ pé mo dúpẹ́ o òkúta tẹ́tẹ́ pé tójú bá rọ̀ yóò wọ́ lọ tó wá mú náà tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run aláàsídà nínàkùn pé òun ṣàlékún orí wọ ọbẹ̀ kọ́lọ́ mọ́ṣá ṣàlékún orí ọwọ́ wa ọlọ́run ṣoore fún wa hmm. kí ló dé tá à ń pariwo kòtókòtó kí ló dé tá à ń sáré nǹkan tí ò tó tá a fi ọ́ sẹ́kù fa ìgbà àtàkókò ọlọ́run fún kálukú fa kí ló dé tá à ń sáré fa ṣe arábìnrin tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí hmm. nípa tí ò tó tán fi ó sẹ́kù wọ́n fi wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí mi eh, kò yé eh, mi. ẹ̀ẹ́dẹ́gbọ́n tẹ̀ ń sọ ni pé. wọn láàyè wọn ti gba arábìnrin. wẹ́rẹ́ olórí burúkú tó lóore òun náà ló wọlé olórí burúkú yà á ṣe é. mo sẹ́rẹ̀ ní sùúrù ó ti lọ ó ti lọ rẹ́ mi. afa ẹ̀jọ̀ ìṣàmọ́ wa ọ̀nà oníṣòro sẹ ẹ̀jọ̀ gbogbo ọmọ tẹ bá mọ̀ tẹ́lẹ̀ bá wa dá sí tára ọ̀rẹ́ mi máa fi ya ẹ̀jọ̀ ẹ bá ṣe ẹ̀jọ̀ bá. ṣé ẹ gbọ́ tòótọ́ oh. ṣé rí nípa pé mo sọ ohun tí mo sọ yìí àbí ǹ tiẹ̀ sọ rárá wàláhì tí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. ẹ ẹ wọ́n lè jẹ́ ká burú sí i wọ́n lè jẹ́ ká burú sí i. ẹ jẹ́wọ́ ẹ jẹ́ jẹ́wọ́. èmi wọ́n ti mo ti ń fi àwọn òyìnbó jẹ kò fọmọ mi lọ́wọ́ rí wọ́n wá fẹ́ bà orúkọ mi jẹ́ ó fẹ́ dárúkọ mi ọjọ́ tí àfikẹ́rẹ́ jù bá fojú kanlẹ̀ ọjọ́ náà ní kanlẹ̀ pa. sílẹ̀ tó lanu kó gbé ẹ̀mí sísá mi. ó yà fún ẹ bá mi pé èso. sísá mi sísá mi. ẹ ẹ ẹ ẹ má sọ inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un. mo ti rí ìdí tí mo fi sọ pé àṣírí tó dáa. ó ń wù náà láti jẹ́ olùrànlọ́wọ́ fọkọ mi but not in this way. Only if you want to lose me. Do you want me to die? No. See, it's all good. Um, I'm not bad. Okay, uh, I'm about to just I said I should call him next week. He promised to support the any cash to nobody. I think that way we can actually use that and hope for the best. Just assume, no, no, no, no, no, no, no, no, no, no, no, ìwọ nìkan ni màá pè ó ìwọ nìkan ni mo ní ó ìwọ nìkan ni màá pè ó nígbà tágbára bá fẹ́ pin ìbò nírànlọ́wọ́ mi ó ti wá àtọ̀dọ̀ rẹ ní ìbò nírètí mi yóò ti wá. báyìí fún parọ́ fún mi mi ò ní owó kankan ní mo fẹ́ fún mi o kì í ṣe ọmọdé mọ́ mo fún ẹ lọ́la mo fún ẹ lánàá mo fún ẹ kí n máa fún ẹ lójoojúmọ́ ìjọba bínú ṣé ò ní nà tán ṣé kò jẹ́ kó kàn fúnra rẹ ti máa fún yàn lówó. kí ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu tí ó dùn ẹni tó bá ní kọ́ ló máa fún ni ṣé oríṣẹ́ lọ́wọ́ mi mo gbéṣẹ́ síbì kan ni ẹni tó bá ń ṣiṣẹ́ tó ń fún lówó lẹ́nu iṣẹ́ ẹ̀kọ́ ló máa ronú pé òun fẹ́ fún ẹlòmíì ní owó hmm. èmi níṣẹ́ ni àbí ṣé mo ní choice ju kí n bí ẹ lọ. ọ̀rẹ́ o ní choice. lọ́nà wo. o ní choice ọ̀tọ̀ ni àyànmọ́ ọ̀tọ̀ ni ìgbìyànjú àwọn onímọ̀ rẹ̀ jẹ́ kó yé wa pé tó bá ti ń fàyà aláwò kó máa fàyà àyàsẹ̀ mọ́ a. Ah! ó ti yé mi ó kí wọn máa fàyà aláwò kó máa fàyà àyàsẹ̀ níbo lè mímọ̀ tó ń sọ pé kí n máa fàyà aláwò kí n máa fàyà àyàsẹ̀ kí ni mo mọ̀ tí mo fẹ́ fà. bó ló wọn tó fẹ́ lọ tó bá mọ bí tó fẹ́ lọ èmi mọ bí tí mo lè mọ ẹ lọ mo mọ bí mẹ́wàá mo mọ bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ẹ mú mi lọ́ngbà yẹn. ó ti rẹ́dì ah, kí ló ń jẹ́ ó ti rẹ́dì. because èmi ò lè máa fún ẹja jẹ́ wọ́n máa pa ẹja fúnra ara wo tó o bá fẹ́ mú mi lọ mú mi lọ tó bá ti yá igun tiẹ̀ ó ti yọ̀rọ̀ ẹ̀ tèmi ilé igun mi ṣe tí ó fà á lọ. you are not talking ah afọ ilé náà afọ ilé náà afọ ilé náà afọ ilé náà gba olùfẹ́ gba olùfẹ́ ṣìyẹn dà ẹ̀kọ́ tá à ń bọ̀ tí mo bá ń sọ̀rọ̀ lórí fóònù ẹ̀kan àwọn bàbá mi mo bá sọ̀rọ̀ yẹn tí mo sọ fún kí mo bọ̀ yẹn tó bá ti mind let's go together. mú mi dọ́dọ̀ wọn èwo làbọ̀rọ̀ tí máa ṣe pé kí ni mú mi dọ́dọ̀ wọn ó ti tán. èwo ni wọn. ọwọ́ yóò fọ́ ni bàálà. mi ò ní kó má fún mi lówó. a ní mi ìnáwó tí mo fẹ́ fún ẹ mọ́sẹ̀. o máa fún mi o máa fún mi pending the time tí ibi tó mú mi wọ́n bá ti fún mi níṣẹ́ ń bẹ̀ ẹ̀hẹ́n mo lè má gbowó lọ́wọ́ ẹ̀. mọ̀sán àtàbá kúrò ọ̀dọ̀ tá à lọ nígbà tí màá ti ja sí títí tí mi fún ẹ lówó wà á fà ìwé ààrẹ. àjà mi lẹ. mi ìrẹ́ láti fún ẹ lówó mọ́. wàá wọ́ mi bọ́lẹ̀ nu mọ́tò. níbo ni retí mi yóò ti wọ́ látòkè ọ̀run ni má jẹ́ kí mo kúrò yìí títí wá síbi ràn mí nítorí pé ìrètí pípẹ́ àmọ́ mọ̀ ṣàkólọ kò sẹ́lòmíràn tí mo ní bí kò ṣe rẹ̀. mo ní ọsọ fún Emeka mo ti fi àwọn òun ilẹ̀ léèrè lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ ọ̀hún ṣòro sẹ́ẹ̀ dákun ẹ̀yìn jẹ́ àṣegàyà fúnra wa díẹ̀ torí wọn láwọn àlejò ìmọ̀ kan tẹ̀ láti lọ dá olóhùn ìpè rẹ ni ọ̀ka ìsọ́fínmẹ́ka sọ́fínmẹ́ka ìsọ́ra ẹ̀rọ àwọn ọmọ ìgbèjì ẹlẹ́gbẹ̀ẹ́ láàbò ẹ̀kọ́ ìgbà ń gbọ́ kọ́sítọ́mù ta mo fún ọ ṣàlàyé ọ̀rọ̀ rẹ lẹ́kùnrẹ́rẹ́ àti ohun tó o fún ọgbà ní pàtó tó bá ní ìyá báyọ̀ múlẹ̀ bí ẹgbẹ́ ṣòkò mo jẹ́ mo jẹ́ mo jẹ́ pàṣà pàṣà yà graduate dẹ̀ ni pop plaster of paris ní iṣẹ́ tèmi múláyò tí mò ń ṣe àmọ́ gbogbo company tí mo ti kọ application sí kàn tiẹ̀ lè fún mi ní contract pàbó gbogbo ẹ̀ ń já sí ṣùgbọ́n àwọn ṣe èèyàn á máa bá lọ báyìí ọ̀rẹ́ mi tí wọ́n ń fún mi lówó tí mo fi ń jẹun tí mo fi ń ṣe gbogbo ẹ̀ ni mo fi dọ́dọ̀ ẹ̀ lè ṣe ni òun ní bàbá ìgbẹ́jọ́ o kájọ pẹ̀sẹ̀ lọ́dọ̀ ni. kẹ́lẹ́ máa wọ bàbá mi o iṣẹ́ tó ń sọ yìí iṣẹ́ yẹn yé dájúdájú hmm. àìríṣẹ́ yìí náà ni kò síbi tí ò ti rìn dé. n ti máa dàn yàn ré ẹ̀kọ́ mọ́ kàwé bó bá wá kàwé pẹ́ kí àtiríṣẹ́ kó dogún lo wàhálà ni ẹ ọ̀dà nígbà tí eh, àwọn ẹlòmíì tí wọ́n bá wá ba gbogbo ẹ̀ jẹ́ pátápátá wọ́n wà ní ọ̀dà o lọ mú experience tó ti di iṣẹ́ rí wa lọ mú experience ṣé ẹni tó kàwé tí ò ti bẹ̀rẹ̀ iṣẹ́ gangan ní ọ̀lẹ́ experience ẹ eh, ẹ eh, ibi tá ti mọ̀rọ̀ ibi pẹlẹbẹ téèyàn ti mọ̀lẹ̀ jẹ ni torí wípé èmi yẹn e ṣoògùn owó bẹ́ẹ̀ ni èmi yẹn e ṣoògùn owó fún yẹn àmọ́ gbogbo téèyàn bá ń tà àbí téèyàn ṣe bí iṣẹ́ òun lèmi fàájò gbáǹdì tí n bá ti wá fáájò gbàdé a máa wá jẹ fún ọ bí dán a máa là fún ọ bí òṣùmàrè kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yìn iṣẹ́ tí wọ́n ṣe fún yóò ní ọ lówó díẹ̀ ẹ ọ lọ wá ẹgbẹ̀rún kan lọ́nà ọgbọ̀n èyí thousand ẹyọ kan lọ́nà thirty thirty thousand èyí lọ́nà wá wá tọ́ bá ti wà ní wa tí n bá ṣiṣẹ́ fún ọ kọ́ dáhùn pàjá fún mi wọ́n jẹ. ṣé rí owó yẹn kékeré nìyẹn mo fẹ́ kí ọ̀rẹ́ mi máa ná owó kò ṣe gbogbo àdé máa fún tí máa fún lẹ́yìn tí mo fún lọ́la kó máa ná tán ajọ́jì òdùn tẹ́lẹ̀ kò bá ní kó náà yọ láàrin kó yọ sáàrin wọn yẹn kọ́ mọ̀ pé èèyàn lélẹ̀ èèyàn dé nǹkan tí mo fẹ́ nìyẹn ẹ máa lọ sínú mọ́tò nísìn thirty thousand yẹn fúnra mi máa san àlọ́ mo wá sí. èèwọ̀ bẹ́ẹ̀ ni agbẹ́dọ̀ ọ̀rẹ́ mi ni. ẹ ẹ lọ́ta ẹ̀ ni ó bí èbú aláwọ̀ funfun bá ru ọrùn rẹ̀ ó yí báyìí arákùnrin ìwọ fúnra lára rẹ̀ ló ṣiṣẹ́ tó ń làágùn tí wọ́n bá kọ̀ tí wọn ò tí ì gbà ọ́ ṣiṣẹ́ ká máa lẹ ní plasma àbí klolóòrùn sí káàkiri ni ìwọ wáṣẹ kan bó jẹ kó kankéré bó jẹ kó ṣe wàhálà kan sáà ti làágùn kó jẹ́ wàhálà tiẹ̀ kó wá wá owó nìwà tó bá ti wá wá dáyòkù dáìmì láàrin ọ̀sẹ̀ mẹ́ta sí bàtà wà tó o bá rí ṣe tó o bá máa rọ́wọ́ mú lẹ́nu bí àwọn ẹgbẹ́ lẹ́mìí kíní burúkú ìwọ bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ bàbá mi kò ṣàlàyé fún yín bí kò sì ṣe ó dẹ̀ sọ fún yín báwo ló ṣe fẹ́ rí thirty thousand naira. ẹ kò sí wàhálà kó máa bá a kiri bẹ́ẹ̀ ni. ooo ẹ máa wọlé máa wọ. ó ti tán ó máa rí. ó ti tán olóṣègùn ní sọkọ àbíkú àwọn tó bá ti wà láyé ti ta tó ẹ ṣe òun ẹ̀yìn fún ilẹ̀. ìdúpẹ́ wà lọ máa rí inú ṣẹlú. ẹnu kó mi fẹ́ fún yín ló ló ẹ̀ tiẹ̀ tó ti máa mi wọ́n máa last for every time. kò lówó lọ́wọ́ fílẹ̀ I can't wait for you to start giving my mother money. Hmm. Hmm. It is well. Ó máa dára. Gbogbo ìta ti sọ́dún. Gbogbo ìyá ti fẹ́ rówó kankan. ṣùgbọ́n <clears throat> tó bá ti dọ̀rọ̀ nǹkan báyìí a máa ń fi nǹkan lẹ̀ fún kan ni mo ń expect owó kan in two days twenty k and then you know mo ń kàn ń wọ tẹ́lẹ̀ pé kì í fi ra oúnjẹ sílé kò sí kankan lé mọ́ but for things like this ibi yẹn ò bá pa wá ká gbàgbé fún ten days ó bì máa fún ní twenty k tí bá ti gbà wà lọ wá ten k mọ́ ṣe bí thirty k ló pè wà wá ten k mọ́ ọlọ́run gbàdúrà wa ní I am so happy pé a ti rí solution. thank you thank you mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ mo mọ lóore o mo mọ lóore o ọlọ́run adé ọlọ́run adé jẹ́ kó dáa fún wa. àmì o àmì o. jẹ́ kí nǹkan dáa ju bá a ṣe wọlé wá gbà ṣe tèmi ṣe wá ti dé tán à èmi nìkan náà ni o. àforí àtọrùn kò sẹ́nìbọ̀dì tó lè gba space ẹ̀. èmi máa jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. for better or worse always. Um, kí ló máa wá jẹ mo ní ọbẹ̀ tó kù mo fi yí rice mi mọ̀ pé o lè má mi. Ah, jíjẹ ni gbogbo oúnjẹ jíjẹ ni ó bá dánwò lóru tó bá fẹ́ sáfẹ́rẹ́ díẹ̀ ó lè ra já búlọ́ọ̀kù sínú gàrí èèyàn tó rí yẹn tẹ́. àwọn mú búlọ́ọ̀kù sí má jẹ́ kí yẹn tó fọ́ fọ́ wá. ó fọ àyè àyè. ọ̀sẹ̀ ni àjẹdẹdẹ sí mi pẹ̀lú ẹ̀yìn sórí àtiṣẹ́ tó mọ̀ ọ́n ṣe o àtẹlé ìtọ́ mọ̀ ọ́n pariwo àtọ́ní plásítà tó lọ kọ́ nílé ni gbogbo ẹ̀ ni wọ́n máa fi lọ tí wọ́n máa fowó sí bẹ́ẹ̀ ni wọ́n sọ fún un àmọ́ ẹ̀yìn ọ wá lè wọ̀ bẹ́ẹ̀ ni èèwọ̀ tó wà bẹ̀rẹ̀ wípé ọ gbọ́dọ̀ kọsẹ́ kẹ̀kẹ́ láyé tí wọ́n bá fi lọ ọ gbọ́dọ̀ kọ gbogbo sẹ kódà bí wọ́n bá gbé ẹ̀yìn àwọn ọdà tí wọ́n ní ọwọ́ àárín àwọn ẹlẹkọ bá wọn gbó má kọ báwọn gbé láì mọ̀ sí bẹ́ẹ̀ ni bójú kó olókùn mọ́lẹ̀ níbi ọ́ mú kó o fún ọ ni bẹ́ẹ̀ lọ́wọ́ rí ibi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn ó máa wẹ̀ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ńlọ́ máa wẹ̀ tó wá rárá kọ́kọ́ tó kọ́kọ́ wẹ̀ gbára báyìí ìta gbangba ló ti wẹ̀ láàjì láago kẹwòrò torí pé òṣùpá gbọ́dọ̀ tẹ̀ sórí rẹ̀ báyìí lẹ́yìn ẹni eléyìí tó bá kù ọ lè wẹ̀ ní báfúrúmù o lè wẹ̀ ní tọ́lẹ̀tì kódà o lè wẹ̀ sérí bẹ́ẹ̀dì ẹ̀ kó síbi tó o ti lè wẹ̀ bẹ́ẹ̀ ni arákùnrin yóò jẹ fún ọbẹ̀ dán yóò là kẹlẹ̀ fún yóò ó láàrin ìyá mi àbẹ̀ní ajímájẹ nǹkan tó lè fún àwọn ìyá mi ti jẹ oúnjẹ wàràwàrà ó ti dáa fún ọ ó ti là ó ti lu ètùtù bá ti ṣe tó báyìí tó lè fún ìgbọ̀ngàn gbogbo ilé tí n bá sọ lónìí ọ̀dà ṣẹ ní ìlú ẹ̀mí wọn sọ bẹ́ẹ̀ bó ti sí fàjẹrù yóò sì fọ́ bẹ́ẹ̀ bó ti sí fọ̀rọ̀ ẹ̀gún ilé ìlà yóò rí fọ́ bẹ́ẹ̀ tó báyìí tó lè tó fún ìgbọ̀ngàn fẹ́ẹ́ rẹ̀. olùbùkún tí bùkún ní láìrò tẹ́lẹ̀ ìyá yóò ti bá tó ti bá ti pẹ́ tó ìyá tó pẹ́ tó má jẹ́ kí n jìyà títí ti pẹ́ tó ìyá ti pẹ́ tó. bí iṣẹ́ bá pẹ́ lápọ̀jù lè mọ́mọ́ lọ́rùn ṣe wá o bí ìyá bá pẹ́ lápọ̀jù lè mọ́mọ́ lọ́rùn ṣe wá o má jẹ́ wá bí aláìsí kẹ́ni ẹlẹ́ni má gbà ṣe mí ṣe Èdùmàrè yé mo bẹ̀bẹ̀ o wá síbi ìrànwọ́ mi ìyà yìí tó gẹ́ ó tó gẹ́ nínú ayé mi òṣì yìí tó gẹ́ ó tó gẹ́ nínú ayé mi ìwọ nìkan ni mo mọ̀ o ìwọ nìkan ni mo wá níkà ní mọ̀ mọ́ Èdùmàrè wá síbi ìrànwọ́ mi. ìwọ nìkan ni mo mọ̀ ìwọ ni mo fi ṣe gbọ́kànlé ìwọ nìkan ni ẹ parí iṣẹ́ yìí ni. wàláhì dẹ̀ ń gbìyànjú lórí ẹ̀gbà díẹ̀. ẹ bá need more hands ẹ gbà wọ́n kó lè yára. ẹ lẹ́sàn ó jẹ́ àríyá ṣe. àwọn guys ẹ̀yẹ̀ ń ṣá. Ah, mo ní ìmọ̀ mo ní ìmọ̀ kan double up. wọ́n ní rí. well done brother. ẹ wá wò great. Bọ́lá. Are you okay? I'm fine. Ọ̀pọ̀ ẹ̀ kọ̀ọ̀kan ni. Ah, ọmọ yẹn ti wá bí mi, mo sọ pé mi ò mú nǹkankan. Okay, it's okay. Yes ma. Tọ́lá, oníṣẹ́ kan tí mo fẹ́ kó bá mi ṣe. Okay, ẹ fẹ́ràn mi ṣe. Yes. Okay ma. Mo fẹ́ kó máa bá mi ṣe ọkọ mi. Kí máa ṣọ́ ọ̀gá. Something is fishy. Tola, look at me. Bá sure ṣọ́ ọkọ mi. Ṣé iṣẹ́ ọ́fíìsì yìí ló pọ̀ tó Because <laughs> mo mọ ọkọ mi It was never like this. Mo mọ taste ọkọ mi. Yes, obìnrin tó bá ti pupa báyìí tó ní. Mm. Mm ọkùnrin ni o obìnrin ni o arúgbó especially obìnrin just get their number if you can't limit their number wọ́n fóònù mami yà wọ́n I need pictures. Um, <coughs> um, madam ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ yìí mo mọ̀ pé kò gba ẹnu mi ẹ ṣe rí èmi àti ọ̀gá tó jẹ́ ọkọ yín mo ti ń bá wọn ṣiṣẹ́ bò ń sìn àti tóbi ọdún bíi mélòó kan tí wọ́n bá dẹ̀ bí èmi gẹ́gẹ́ bí èèyàn kan pé irú èèyàn wo ni ọ̀gá ẹ̀ jẹ́ ẹ wò ọ̀gá dáa gan èèyàn dáadáa ni wọ́n ọlọ́run dá wọn dáadáa wọ́n náìsì gidi kan wọ́n máa ṣe dáadáa pẹ̀lú wa wọn ò dé ráyè ránu rárá iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tọ́lá ṣe ó mọ́kọ mi jù mí lọ ni he is my husband. iṣẹ́ tí mo gbé fún ẹ ni kò bá mi ṣe tọ́lá ò ní rògùn ìbànújẹ́ nílé ọkọ ẹ. Ah, ah, tọ́lá tó bá fẹ́ kí n pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ nínú ilé yìí iṣẹ́ tí mo gbé fún ẹ yìí òun ni kò ṣe kò wá kí n ṣọ̀fẹ́ o. Look at me, Wobi. I am going to spoil you. Máa fún one million naira. Yes. Kò tán síbẹ̀ o. Máa wá bá ọkọ mi sọ̀rọ̀. Kó increase salary ẹ̀. And if there is any post tó gùn ẹ̀ ní ọ́fíìsì yẹn that you want, jọ kí ni iṣẹ́ ẹ lọ́fíìsì yẹn náà? Secretary. Um, um, secretary. She should be more than that. Tọ́lá ma, iṣẹ́ tí mo gbé fún ọmọ mi kò ṣe bá mi ṣọ́ ọkọ mi bá mi ṣọ́ ọkọ mi ò ní rí dààmú nínú ilé ẹ̀ Tọ́lá ah, mi wà òkè ojú mi kàn ń dán ni mi no máa mi no má jẹ́ kí n emphasize bá mi ṣọ́ ọkọ mi. You do it. I'll, I'll try my best. Really? I'll try my best. Oh, please come ìyá ó ṣe jẹ́jẹ́. má pera ẹ̀ lẹ́mí gbóná. not today not today five o'clock mo ti jí mo ti make up kó tiẹ̀ wojú mi ó lọ fún three weeks ó dé lálẹ́ àná ó tún gbé bàgọ́ náà lọ that is wickedness. why are you like this. excuse me you should ask yourself that. Okay, see, let me just go. O lè ní kí n má ṣiṣẹ́ for real. We are fine. I am fine. We are full. We are saturated. Àti tó tó tó tó. I oh, want you. So because of that, I shouldn't work again. I need your love. This is me. You. This is me you're seeing. No, rí mi. Mo rí ẹ náà. mi. No, rí mi. Mo rí you are with makeup and all of it. Ah. You're beautiful. I can see you. Oh, Remy, this is unfair. I can see you now. At the five o'clock, mo ti jí, mo ti ṣe makeup. I can see all of it. You're beautiful. I can see oh, it. This Remy. is you, babe. Oh, Remy. No. Oh. That is not what I want you to see. I want you to see my nakedness. I want you to feel me. Oh, come in here ìwé on the boy de kò sùn ọrùn pẹ̀lú bí ṣe yí mọ́ mo yí mọ́ I was just tired mo yí mọ́ nígbà tó yí mọ́ mi náà mo yí mọ́ ẹ náà ní time tó kọ̀yìn sí mi mo yí mọ́ ẹ I was like this with you babe. I want you more. Oh goodness okay okay okay <laughs> okay let's do this let's do this I promise you when I'm back from this trip one week off all for you mi ò lọ sí anywhere nǹkan tó bá wùn ẹ tó fẹ́ fi mí dá lára fi mí dá lára anywhere you wanna go I am going to be all for you. honey you always say that honey you always say that Come on. you always say I hate Let you, just, I, I hate but you but I love you you hate me I love you come on let me go let me go let the me go. the same thing o ma repeat Babe. a week no no don't kiss me i know. <laughs> no lo o o rí oh, ṣe ṣe sí ẹnu rí bẹ́ẹ̀dì mi for two hours kan so ọ̀rọ̀ wa ah. díje mi. i was just stressed. Oh, sùúrù tó lọ́jà lè sọkúta jìnnà àyà <laughs> rere lọ́wọ́ ó máa ṣe sùúrù nígbà gbogbo. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ yóò máa ṣe sùúrù nígbà gbogbo. Máa fowó jíjẹ bá yàrá rẹ jẹ́ ẹ ń mo ní information kékeré kan tí mo fẹ́ sáré pàṣẹ kí ibi tí èmi àti ọ̀gá tá ti wá ṣe mítì ìgbà tá a lè parí mítì wọ́n wọ inú rúùmù wọn wọ́n lè ti wà nínú rúùmù wọn sí àwọn nìkan for the past um, let's say four to five hours. five hours kò jẹ́ sí àwọn kan tó wà wá. irú o obìnrin kankan wá wọn wá àwọn nìkan ni wọ́n wọnú rúùmù àti ìgbà yẹn mo lè ti ń ṣọ́ wọn lọ ṣọ́ wọn bọ̀ wọn ò jáde ẹnìkankan lè wọnú rúùmù yẹn lọ. ok dọ́là <coughs> lọ sí reception yẹn kó wò bóyá rúùmù tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ó wà available mo fẹ́ kó gba room yẹn. wọ́n ti fún mi ní room tọ̀dọ̀ mi kò dẹ̀ súnmọ́ ọ̀dọ̀ wọn rárá no no no gba rúùmù yẹn má wọrí. àti wọn ti eh, èmi ti gba room tèmi in fact mo ti kó ẹrù mi wọlé mo kàn ní kí n sáré bá yín sọ̀rọ̀ kí n tó wọlé lọ sùn ni kò dẹ̀ súnmọ́ bíi tí ọ̀gá wà so kò sí bí mi ṣe fẹ́ lọ dá gba rúùmù mo ti gba rúùmù already. mo fẹ́ kó gba rúùmù yẹn don't worry i will call you back later because mo fẹ́ kí o wà very very sure of what you see so from that reception wo de sọ obìnrin mi lè lọ gba ẹ̀yìn ẹ̀yìn wo bíbẹ̀ yẹn mi ìfẹ́ mi ìfẹ́ ni mistake rárá ṣùgbọ́n madam kò sí bí ìyẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ entrance kan ló wà ní hòtẹ́ẹ̀lì yìí kò sí bí èèyàn fẹ́ wọlé tí everybody ò ní rí kò dé kò possible kóbìnrin kó máa gba ẹ̀yìn wọnú rúùmù báyẹn nígbà tí òkè. òkè wá ṣé o lè o lè o lè o lè. put more effort èmi mi mo fẹ́ suggest kọ̀kọ̀ fún ẹ. bóyá kó wọlé tí ọ̀gá kó wò ó lè ṣe é. má. ká fowó jíjẹ ah. bá yàrá rẹ jẹ́ mọ ẹ mọ ẹ mọ bínú mọ mi. mi lè ṣe kúmọ ẹ. mo lọkọ tèmi ẹ mọ bínú mọ mi lè ṣe nǹkan báyìí o. ok ok ṣe dúró síbẹ̀ máa pè ẹ́ létà ṣe dúró síbẹ̀ ò ṣùgbọ́n. You are doing a good job. I'm proud of you. she ṣàṣì dúró síbẹ̀ ṣe wálé ọkọ mi ni obìnrin máa wá ṣàkóso síbẹ̀ ok. nígbà tá a ṣọ́ọ̀gà títí títí títí tá a kọ́ pẹ̀lú pẹ̀lú ètò ní fúnra mi. one million naira. Yes, you know why? A lè sọ o lè má But for you to come back láti wá sọ fún mi pé Wálé ò ṣe ṣìnà. Wálé ò ṣe ṣìnà. Ah! Mi lè gbà ẹ́ <laughs> um, madam Emma Binuma, Sherry Emma Binu, rí ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ tíìkì ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ tíìkì ẹ̀ yìí sí mi ò kí ń ṣe olójú kòkòrò tó bá jẹ́ pé mo jẹ́ olójú kòkòrò ni pẹ̀lú irú ọ́fà tẹ fún mi yìí mo lè wá síbà kì í sọ wípé kẹ́ ẹ lè tọkọ yín fẹ́rẹ̀ but no mi ò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé bí mo ṣe nífẹ̀ẹ́ ọkọ yẹn ọlọ́run bá rí inú mi mo nífẹ̀ẹ́ yẹn mo dẹ̀ nífẹ̀ẹ́ ohun yẹn mi ì fẹ́ kó dàrú nítorí ẹ̀ ni mo ṣe wá sígbà tí mo wá sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ mo ṣọ́ ọkọ yẹn mo ṣọ́ wọn dáadáa ju bẹ́ẹ̀ ṣe lérò gan iṣẹ́ tẹ gbé fún mi madam mo ṣe ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ mo ṣọ́ ọ̀gá gidi gan ni àmọ́ mò ń sọ fún yín pé ọ̀gá ò ní obìnrin mi síta wọn ò kí ṣe ṣìnà. Ah! your husband is a very good man and he oh. loves you. ó sọ dáadáa. Ah! mo mọ̀ nǹkan tí mò sọ ẹ má sọ mí di wèrè ẹ má sọ mí di wèrè ẹ má sọ mí di wèrè mo mọ̀ nǹkan tí mò sọ ìyẹn ò lè má ṣe ṣìnà kó máa wùwà bó ṣe ń wùwà yẹn a ní wọn lè ṣe ṣìnà. okay you know what you know what bóyá iṣẹ́ tí mo gbé fún ẹ yẹn ó ti pọ̀ ju ẹ lọ. Yes, because not even a picture, nothing at all, pẹ̀lú gbogbo nǹkan tí mo rí yẹn, pẹ̀lú gbogbo nǹkan tó wà lórí, pẹ̀lú gbogbo ìwà tí Wálé ń wù yẹn. No, iṣẹ́ yẹn ti pọ̀ ju ẹ lọ. I know what to do, I know what to do, I know what to do, I know what to do. Wàmàlọ́, it's okay, it's okay, Wàmàlọ́, Wàmàlọ́, I will find better. Oh, no, thank you, thank you. It's okay. I take it easy. Ah! Wálé tètè bọ̀. Wálé ṣèṣì ó ń ṣe say, ń say, ó say. ṣe Wálé ṣèṣì bọ̀ ó ń ṣe dùn. Èmi kò mú mọ́ mo lọ́kọ̀ mi. Mo dé mú wá ní ìdúró confam fún mi bó ọkọ̀ mi ṣe báyìí. Wálé ṣèṣì lọ. Ẹyin tó ẹ no no no no it's okay. Can you please go? Don't worry don't worry. It's okay. Okay? Oṣé. Okay. Thank you thank you. All right ma. Yeah take care. It's okay it's okay it's okay. Oṣé. Okay ṣèṣìnà. ìyàwó ṣe jẹ́jẹ́ má pera ẹ̀ lẹ́mí gbóná. ìyàwó ṣe jẹ́jẹ́. ẹ má bínú ẹ jọ mo wáyọ̀ débi báyìí ṣe bí ṣe gba yóò yìí mo lose contact ẹ̀ nínú. ẹ jẹ́ má bínú báàlẹ̀ ni ẹ ṣe rí. ó ga báyìí dúdú púpọ̀ ó ní ìjú bíi ti tèmi ẹ wò òun kì í láìkí ẹ gan. ok ẹgbẹ́ sọ yìí kò ló lọ́gbà tán bí. àìsè lówó ni ah, apọ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ owó ni owó ni. ó lò tẹ́ ẹ̀kan tó wà nísàlẹ̀ bẹ́ẹ̀ ló máa ń gbọ́mọ rẹ̀ kó wá aláyé tiwa ni ó máa ń ṣe dáadáa fún wa. aláyé yín lọ́láwálé ah, ló máa ń gbóbìnrin wá sótẹ́ ibi bẹ́ẹ̀ ló wà. ẹ jẹ́ bá bìnrin báwo ni ẹ ṣe jẹ́ sí wọn. ọkọ mi nìyí mo ń ṣọkiri ni ibi bàbá mo ti rí sí ẹ ó kọ́ mi níṣẹ́ ọláwálé ni ó ti sọ ṣọ́ọ́ ni mo kọ̀ wé yìí kan láyé fi kọ́bọ́dì ni. ó ti ah, sọ fún mi màá sọ̀jú yẹn lọ mo náwó ọláwálé ni ọláwálé gbóbìnrin wá sí hòtẹ́ẹ̀lì báwo ló ṣe pòórá pọ̀ mi lójú mo gbà yìí ah ẹ mú kàmá mo tẹ̀lé yà kó ẹdúró mo tẹ̀lé yìí adáwọ̀ lẹ́yìn. torí pé bó bá ti kọ́ lápọ̀jù yóò bóun tó ti ń dùn jẹ́ sùúrù tó lọ́jọ́ yóò sókúta jìnnà má fowú jíjẹ bá yàrá rẹ jẹ́ o ẹ̀yin obìnrin ẹ fèyí kọ́gbọ́n ẹ kọ́gbọ́n lára ilé ọ̀pọ̀tọ́. tó ti ń dùn jẹ́ sùúrù tó jẹ́. Ah, ah, ah. thank you very much ẹ ṣègùn ṣe ẹ ti wà lókè ẹ ní wálẹ̀ lórúkọ jésù mm. ah i'm so grateful ṣe rí kò tí ẹ ṣe torí ìyẹn ni mo ṣe wà bọ̀ mi ò pé nígbà tẹ ti ṣètò ẹ̀ kí kí n sọ next agenda mi tí mo ṣe wá síbí báyìí ẹ̀yìn kọ́kọ́ mo ti ẹ̀fẹ́ bèrè lọ́wọ́ yìí ṣé mo pẹ́ ti wà òkè gan sìn owó ti wà o ah, ilé yín ló fàìn báyìí àwọn kí ni nǹkan tẹ wá ń ṣe lórí ọ̀rọ̀ ọlọ́mọdé àbí àti ẹ̀gbọ́gbà tẹ̀ tiẹ̀ lówó tẹ́lẹ̀ pósí yẹn bí ti ti sẹ́tù ọlọ́run ti sẹ́tù ẹ̀ gbogbo nǹkan ti wà alright owó ti wà so wọ́n mọ́ ní next thing kí ni plan yín lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. Hmm. Hmm. ah adùn ló wá dé nìyẹn ẹgbẹ̀lẹ̀ ẹgbẹ̀lẹ̀ ẹgbẹ̀lẹ̀ ẹgbẹ̀lẹ̀ mọ̀ pé sí ayọ̀ lè fẹ́ fún mi torí mi ń dùn lè ṣe fẹ́ ìgbé ìkọ̀yà bànújẹ́ bànújẹ́ kí n bànújẹ́ bìnrin náà ṣe bí ọkọ tó bá gbélé ló máa fún mi lóyún ah kí ló tó yẹn ni mo ti ké ké ké ké ojú mi ti yọ tọ́ ah ah irú ẹkún wèrè wo nìyẹn ah, ah, ìgbà tẹ́ ẹ̀ lówó ẹkún ni lójoojúmọ́ ẹ tún wà òkè tán ẹ tún ń sunkún ṣe ṣọ́ọ̀fọ̀ ẹkún ṣe yín ni àbí irú ẹkún wo lẹ tún wá ń sun báyìí. ọ̀hún tó jẹ́ pé the last outing tó lọ five days ló lò kò pé two hours ló wọnú ilé mm, mm, mm. ó tún tún lọ nìyẹn ọkùnrin ṣé àwọn ọkùnrin tí wọn ò bá ti lówó lọ́wọ́ báyìí ìgbà yẹn ló máa máa ṣe ìtò da lórí wọn máa pé wọn máa ní it's going to be alright tó wọn máa máa fẹyín lójú báyìí wọn máa mọ nígbà tó mọ̀ pé dúró tì wọ́n ẹ jẹ́ kán lówó tán oríṣiríṣi ló máa máa ṣe ṣe rí ọlọ́jọ́ márùn-ún yẹn gangan lèmi ò tiẹ̀ lèmi ò wá understand o ó pẹ́ ọjọ́ márùn-ún ló ń sọ. So ẹni tó ń lọ fún three weeks. Eh? in that three weeks méjì méjì yẹn gan máa kọ́ tì ní. olórí ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ yìí o ah, ah, ah, ọjọ́ márùn-ún ẹ ti wá ní three weeks ó worst ó worst nǹkan ṣe ọkùnrin fọ́ọ̀nì gan ṣá ọkùnrin ọkùnrin yà wèrè o kí ló dé tó fi jẹ́ wípé ọkùnrin wa ń ṣe báyìí wọ́n ibi tí mo study life dé tí mo ní ìmọ̀ dé àwọn ọkùnrin tó máa ń sọ òṣèré nǹkan bẹ́ẹ̀ táwọn ní wálé fún five days ẹtún ní three weeks ọkùnrin tó bá yàn lè ní most of them wọ́n máa gbalẹ̀ ẹlòmíì máa ń ralé fún orí mélòó mélòó ẹlòmíì á ralé fóbìnrin ta àbí kó gbalé fún a ní má pè mí tí bá wà lé o ìwọ ní problem tí wọ́n bá ṣe wà òkè kò ní pè á kàn máa jọ jókòó sọ́dọ̀ obìnrin obìnrin yẹn máa máa tọ́jú ìyàwó ilé àwọn àmì á máa ṣe á máa jẹ mọ́ á máa ṣe gbogbo nǹkan tó bá wùn lé ṣé rí. ẹ̀dùn náà ọkùnrin àyà yín ga o ṣé kò sí. ọláwálé yín balẹ̀ o sọ bẹ́ẹ̀ nǹkan tó sọ sí nìyẹn. ẹ̀dùn ẹ farabalẹ̀ o. o sọ pé ọláwálé. mo ní pé. o ní o gba olé o gba ilé fóbìnrin. mo ní pé ẹ̀gbọ́n mi dáadáa o. Ah, mo kú ọ ẹ̀yàlè ṣé ìwé àbí ṣe wèrè. alẹ́ ní sùúrù. ilẹ̀ ní sùúrù. a ní mo sọ bẹ́ẹ̀. ọláwálé yà á ẹgbẹ́ dírìnkì ẹ wá. ẹ má mú tó ẹ ṣe o. Ah kó yàgbẹ́ kó nu kó kó nu gbogbo fẹ́ tí wọ́n ṣe nìyẹn. ìwọ ìtọ́ wà lára yín ẹ̀ràn ṣíà ṣíà mélòó lọ́ta ṣíà ẹ wọ́ ọmọ ẹ ọkọ yín yàlẹ̀ ẹ wọ́n ní àlè mọ́ kó. ìyàwó ṣe jẹ́jẹ́ máa fowó jíjẹ báyé ara rẹ jẹ sùúrù tó lọ́jọ́ lè sọ sajino ayarere ọdẹdẹ ọkọ yóò máa ṣe sùúrù nígbà gbogbo ayarere lọdẹdẹ ọkọ yóò máa ṣe sùúrù nígbà gbogbo máa fowó je báyà rárá ẹ̀yin obìnrin ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n ẹ̀kọ́ gbọ́n lára igi ọ̀pọ̀tọ́. yes sir. yes sir kí n má gbà yín lákòókò gẹ́gẹ́ bí mo yín bá yín sọ lórí fóònù lẹ́ẹ̀kan yẹn mm-hmm. a mini estate mm-hmm. a fẹ́ kọ́ mini estate ẹ̀yin gẹ́gẹ́ bí inú ìwádìí tá a ṣe a rí pé ẹ̀yin ni a tẹ̀jọ́ lóòótọ́ mm-hmm. so a dẹ̀ bá wa wá ilẹ̀ síbi tó dáa la kọ́ mini estate yẹn sí ṣe understand so uh, and I expect good job from you ẹ ẹ Mr. Olawale, ẹ máa sọ̀rọ̀ jù owó ò ṣe problem ta to start with hundred million naira lélẹ̀ hmm? ẹ fi lè bẹ̀rẹ̀ ṣẹ́ lọ ẹ ti ẹ fi lè bẹ̀rẹ̀ ṣẹ́ lọ then ibi tí a bá bá ṣe dé gbẹ̀nilé ẹ àtúmọ̀ àtúmọ̀ àríyìn sí. ṣe tún wò báyìí. ó ṣẹ̀ṣẹ̀ gan dẹ́rù bà wá pẹ̀lẹ́ torí torí tiẹ̀ náà ni mo ṣe ń rìn káàkiri mo dẹ̀ tún ti rí another specialist tó lóun lè bẹ̀rẹ̀ sí take care ó ti lóun máa wá wò ẹ́ mo dẹ̀ gbàgbọ́ pé máa ṣèyanu pẹ̀lẹ́ hm. kásùlẹ̀lẹ̀ ah. mọ́mì hello mọ́mì èmi náà ti wà ń bí yìí ok ẹ má pẹ́ mà ok ah. pẹ̀lẹ́ ọkọ mi ó ah. ga o kò sí nǹkan tí ò lè mo ṣe gbàgbọ́ pé spiritual attack is real pé tó ti tó má tún stress ara ẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ mo dáyà jẹ́ mi náà ìwọ nìkan ni máa pè ó nígbà tí retí bá fẹ́ pin ìwọ nìkan ni máa pè ó ìwọ nìkan ni mo ní ó ìwọ nìkan ní ìmọ̀ pé o nígbà tágbára bá fẹ́ pin o níbo nírànlọ́wọ́ mi ò àti wá àtọ̀dọ̀ rẹ ni níbo nírètí mi yóò ti wá látòkè ọ̀run ni má jẹ́ kí mo kúrò yìí títí tí wá síbi ràn mí kò sẹ́lómìíràn tí mo ní bí kò ṣe rọ Elédùmarè ìwọ lọ́wọ́ gbọgbọrọ tí ń gbani láìrò tẹ́lẹ̀ ìwọ olùbùkún tí ń bùkún ní láìrò tẹ́lẹ̀ bí iṣẹ́ bá pọ̀ lápọ̀jù ó lè mọ́mọ́ ọlọ́run ṣe ọ́. sọ̀rọ̀ fún tí ọmọ ìtí ń bẹ́ta ní kí ló tún dé. orí ẹ̀wù ilé yóò bẹ̀ta o ìgbà tí mo dé sí ni mo lọ gun yàrá lókè dábàrí bóyá èso kàkà síbẹ̀ lánàá kò pè mí kò lè sọ nǹkan kan. ǹgbọ́ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ ṣé bí dókítà sọ pé ó máa get better nígbà tàbí lọ sí hospital. ilé yóò bẹ̀ta o kò dáa rárá rárá kó lè kó ìbẹ̀ lórúkọ yín níbi tó fẹ́ kó orúkọ yín. ó dà kó bú ṣe bó gbé mọ́tò bẹ́ẹ̀ ni. ìyá mo ń kọ́kọ́ bí àwọn ọkọ̀ fún mi lẹ̀ lọ. yá padà sí mọ́mì èyí ò ń sọ̀rọ̀ hospital mọ́mì nǹkan tó wà lẹ́ beyond ordinary. káyì kí làwọn fẹ́ ṣe sí hospital náà la máa padà sí. ṣé báwọn náà sọ fún wa pé kò ní ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ti wá wọ́ọ̀sì báyìí sí hospital náà la máa padà sí. mọ́mì ṣé kí n má parọ́ fún yín eh. èmi o eh. mo dẹ̀ ti ṣàlàyé fún ọ wọ́n ní ó dẹ̀ dá lójú kó màmá òkè mi. a ní solution. ló mọ jẹ gbàǹkàgbà kó ń tọmọ ikú láàárọ̀ ajé ẹ kò dá rárá o ó ní ọkọ mi dìde dìde dùn. tí n bá ní kí n ṣépè láti inú fún olórí burúkú ọmọ tó lọ tí ó wọ ìwé á dàbí ìgbà téèyàn láṣejù ló ń tẹsán mọ́dà ṣé ọmọ dédé ń jí láàárọ̀ kùtùkùtù ayé ẹ kò dárí báyìí. mo ní kọ́ ni máa bọ̀ díẹ̀díẹ̀ máa rìn bọ̀ díẹ̀díẹ̀ ẹ̀ máa rìn kí ẹ lè wà láàfíà irọ́ rárá rárá má sọ má sọ kankan ọlọ́run àgbà gbogbogbò ṣáà má díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ má díẹ̀ díẹ̀ má díẹ̀ díẹ̀. ìwọ nìkan ni màá pè ó ìwọ nìkan ni mo ní ìwọ nìkan ni màá pè ó nígbà tìrètí bá fẹ́ pin ó ìwọ nìkan ni màá pè ó ìwọ nìkan ni mo ní ó ìwọ nìkan ní máa pè ó nígbà tágbára bá fẹ́ pin ó ìbò onírànlọ́wọ́ mi wá ti wá bàbá àtọ̀dọ̀ rẹ ní. ọ̀dọ̀ láfàlẹ̀ lọ kí ìbẹ̀lẹ̀gbẹ̀ lọ òun náà ni mo máa kékeré kékeré wa tẹ̀lé ní kí n máa sí i so ká máa lọ. ìwọ fẹ́ wá bá mi lọ́dọ̀ àlàáfà. ah o fẹ́ wá bá mi lọ́dọ̀ aláàfáà. ẹ ṣé kí n má wàá bá yín bẹ̀ ni. lẹ́yìn tí wọ́n ti sọ fún mi wípé kòkòrò tó ń jẹ̀gbà ìdí ìgbà ló wà o tún wá kú òlé o ti rí o ti wẹjú o ti rí o wọ́n fẹ́ wá kúkú bá gbogbo ẹ̀ kó lè kúkú kó má lójúmọ́ ìwọ fẹ́ wá bá mi lọ́dọ̀ àfa àwo jẹ́ kí wá sọ fún ẹ o wọ́n ní ìwọ ni kòkòrò tó ń jẹ̀gbà sórí bó ṣe wá wà yẹn màá fi mu géètì ayé ẹ pa bẹ́ẹ̀ ni tọ́ni mo ti wá rí pé kòkòrò ní ẹ̀ ń sìn wàláhì ò ní mímọ́ bẹ́ẹ̀ ni ọmọ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi mu géètì igbó bí àwọn kòkòrò yẹn ṣe máa ń jábọ́lẹ̀ wọ́n ṣe máa ń jábọ́lẹ̀ máa fi mu géètì ayé ẹ pa máa fi tinú ayé ẹ pa kí sọ ní Yorùbá. irú ọ̀rọ̀ wo lẹ sọ lẹ́nu ìjà ni. Ah. ẹ dẹ́ sọ gbogbo ẹ̀ mo dẹ̀ ń wòye látàárọ̀ kí ni ìtumọ̀ gbogbo yẹn you don't do that that's so wrong. <laughs> Ah, ah, nígbà wọn ti gbàgbọ́ lẹ́nu ìgbà tó lọ́wọ́ ì ní kí ni ẹ. lẹ́nu ìgbà tó lówó náà ni gbogbo ló ti ni gbogbo ẹ ti yí padà báyìí. Ah, o ti o ti ẹ̀lẹ́ lanu ọ̀nà ìbẹ́ mi sọ̀rọ̀ ah. ṣé owó yẹn ló fún ẹ owó yẹn ló fi ẹ lọ́kàn balẹ̀ ló jẹ́ kó fi pé you can just talk to me anyhow. ìwọ náà gbọ́ kó tó tẹ ọkọ ẹ tẹ fún ẹ dáadáa kó wá sọ fún mi wípé ìwọ òṣòṣòlẹ̀ i mean bóyá kó sọ fún mi wípé ìwọ ò tẹ tàbí o ò ṣáájò kan because kò kọ́ lè ṣe i have checked mo ti wò káàkiri ayé ẹ ò yẹ kó dáa ní gbogbo ọ̀nà tó ah, jẹ́. ẹ kì í ṣe èèyàn rẹ̀ ẹ kì í ṣèyàn gidi ó jẹ kán test yín ni o something is definitely wrong with you truth be told mo mọ nǹkan tí mo sọ nígbà tí kò tí ì da fún mi ẹ ń pariwo tẹpílẹ olórí burúkú ni tòlè ta fún kò lè jẹ pákan ìkòkò bàbá ṣàṣù. lọ́jọ́ wá ìrẹ́jú àlè lọ lọ́jọ́ wa eventually lu ọmọ mi wípé nígbà tí mi ò fi ẹlẹ́kọ̀ọ́balẹ̀ lọ́jọ́ wa wọ̀ wípé yes nígbà tí máa lu ọmọ yín lọ́wọ́ fi owó àbúrò fi ṣe àbúrò lẹ́jọ́ ó wá sọ ọmọ tó lọ́dún burúkú fún mi ó dà ìpò ó dà ìpò ìyá ó dà ìpò torí pé mi ò mú jókòó ó rò mo fẹ́ kó nà mí àjọ máa nà mí máa pálẹ̀ ni ó ṣì èrè ó lè apá apá yàn mo fẹ́ gbé bàjẹ́ fún yín kẹ̀kẹ́ àwọn ọ̀gá. ọ̀fẹ́ fọwọ́ ọ̀fẹ́ fọwọ́ oògùn kan kan kan kan kan báàgì mi àbójà wèrè ni. ló ti ya mẹ́sà báyìí. wọ́n fẹ́ lò mí o. Eh, wọ́n fẹ́ lò mí o. wọ́n máa lọ tọ́jú ilé ẹja mi èmi máa gbé mo fẹ́ ọ tó o bá fẹ́ sọ torí àwọn tí mo dá dúró sínú ilé ni àwọn tí mo fẹ́ ṣètùtù àjèjìjì fún àwọn mo dá dúró sínú ilé dàpọ̀. kí ló dé tí ẹ sọ nǹkan fún mi jẹ́ pé nǹkan mi lè ṣe. ẹ dákun bíi ti bò torí mi ì mú mu lómù bó bá ti rí báyìí ni wọ́n ṣe. ẹ mú mu lómù o mi ò fẹ́ kẹ ẹ má ẹ má ẹ má fi nǹkan tí ò dá ṣeré o ah. torí mi ò béèrè wa o ẹ sọ pé fúnra ara yín lè fúnra ara yín sọ pé nǹkan báyìí lè fẹ́ ṣe fún mi kí ló wá dé tó jẹ́ pé nǹkan míì lẹ padà lọ ṣe fún mi mo mọ̀ pé mo ti wá sọ fún yín pé àwọn bísínẹ́sì yóò wọlé bó ṣe jẹ́ kó wọlé mọ́ nísìn ìyàwó mi ó ti wà lórí nísì ntí ààrẹ ààrẹ fẹ́ máa ṣí mọ́lẹ̀ eh. ẹ̀dẹ̀ sọ fún mi pé nǹkan tẹ́ sọ lẹ ṣe fún mi. ẹ̀ ń tọ́ wa ń gbìyànjú nìsín ni wípé èmi ò ṣọ́ọ̀ṣì àwúre fún nǹkan ọ̀tọ̀ tí mo wá ṣe fún òun lọ́jẹ́ kí ẹ̀yìn àárẹ̀ ọ̀ma ṣe ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ ni. <laughs> wo wọ́n ń tàn ẹ bí àwọn àgbàlagbà àwọn mọ̀nìmọ̀nì bá sọ fún wọn pé kòkòrò tí ń jẹ̀gbá ìdí ìgbà ló wà lérí àárẹ̀ ìyàwó ẹ̀ yóò yé wọn pé mi ò ṣògùn owó fún bí tí wù kọ́mọ o bẹ́ẹ̀ ni kí wọ́n wá kòkòrò tí ń jẹ̀gbá tọ̀dọ̀ wọn àti tọ̀dọ̀ ìyàwó ẹ̀ kí wọ́n wá lọ síwájú ọṣẹ àwúre tó dájú òun mo ṣe fún ọ òun sì ló ń lò àfi tó bá pé o ti wá lò ó tẹ́ o ti lọ gba nǹkan ẹ̀mí lọ́dọ̀ babaláwo mi àbí lọ́dọ̀ oṣègùn mi èrè kan. kí ni mo gbà lọ́wọ́ kí ni mo gbà lọ́wọ́ ẹlòmíì bóyá bóyá bóyá kọ́ gbé wá sọ̀dọ̀ yín kẹ wá yanjú ọ̀rọ̀ ẹ̀ o kẹ wá nǹkan dá sí kẹ wá bẹ̀ yín máa ṣe. kẹ gbé ìyàwó lára yín sí mọ́lẹ̀ kẹ gbé wá sọ̀dọ̀ mi èmi èé ṣe ẹ̀yìn eh, general èmi èé ṣe general kódà àwọn èé ṣe private ẹ̀yìn ẹ̀wà ti ń ṣe ọ́ síwájú torí lérí tọ́sí àwúre àti tolóògùn owó mo fi àwọn orúmọlẹ̀ mú ibúra fún un mo ṣògùn owó fún un ọṣẹ àwúre mo ṣe ọwọ́ ṣe wọ. ọ̀rọ̀ tó bá rú ni lójú ṣé là ń léèrè ọ̀rọ̀ tó bá rú ni lójú ẹ̀yìn àgbà. àwọn èèyàn ọ̀rọ̀ tó bá ní lójú ṣe làwọn bilẹ̀ lérò ẹ̀yìn àgbà bẹ́ẹ̀ mo ní máa fẹ́ nísìkú tó sọ di jàtijàti nísìkú tí wàá lọ ó ti ó kú sílẹ̀ lọ ẹjọ́ bá mi bọ́ níbo ni mo mọ̀ tó lọ báyìí níbo ni mo mọ̀ tó lọ. oyin fẹ́ torí pé agbọ́n fẹ́ o kò sí gbogbo eré tiẹ̀ náà. oyin sẹ́ lójú rẹ̀ owó lọ́wọ́ owó lọ́wọ́ ẹ̀mí kò ti lọ ní. ara wo ló ń ya ẹni tó jẹ́ pé wọ́n ti lò wọ́n bọ́ ṣe wà yìí bóyá wọ́n dúró kọ́kọ́ kúkú kọ́ dé yìí. ẹ wo bá ṣe wà ẹ wá tí mi ṣe wà. kò débí kò ní nǹkan kan lè kọ́kọ́ kò ní. ìdí pàtàkì kan ò bá sí obìnrin. ọ̀dà tó ń gbé gbogbo kọ́ta. ọjọ́ ọjọ́ olóhùn tí mo rí tí mo fi sọ̀rọ̀ èmi lóyún ẹ ta ni yẹn. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. níbi tára yìí bá máa kọ́. ẹ ẹ wò sá ẹ ẹ ẹ wò ẹ torí èmi ò ní ẹ jọ ṣé bàbá bàbá ẹ ni wọn ni àbí dájú dájú ẹ ètorí ibi òmójú wọn ni mo ṣe ń béèrè. báwo ẹ ṣe sùúrù. láyéláyé ẹ má sọ pé kí n tún kàdé ọ. ọlọ láti jọ yóò ò ná ò ná ò ná ní ọmọ òwádìí ọgbẹ́ bàbá ńlá kọ lẹ́yìn àti wọn bẹ̀rẹ̀ bàbá òní tí wọ́n ṣe jẹ́ èmi lọ pariwo nígbà tí mo ti dé àná. ẹni tó lọ rí mi lójú kò yẹ wá mọ́. torí mi ọbí ọmọ bóyá kí ni ọlọ́wọ́ fún mi ọmọ bóyá kí ni ọlọ́wọ́ fún mi ọmọ bóyá kí ni ọlọ́wọ́ fún mi ọjọ́ tó yẹ ká jẹ́ ẹ̀yìn ọ̀dà ẹ̀ máa bá wọn lọ. Orin ni lójú orí ni lójú orí ni lójú. ẹ dákun kí ni tó ṣe gbọ̀ngàn nípa ìgbà mo dúpẹ́. àdàfún yìí bọ́n ṣe ń bini gan lẹ́bi àgbáyé àdálẹ́ ṣe rí olórí burúkú ọmọ yìí èmi ti mọ̀ yìí pé kò lè nílá láyé mo ti mọ̀ pé kò lè dáa fún mo ti wo sùn rẹ̀ káríkárí bẹ́ẹ̀ nígbà tó wá wípé mo wá ń ba jàsà wípé mi ò fẹ́ kọ́mọ mi ṣorí burúkú pẹ̀lú ẹ̀ ló wá fi mú ọmọdé ìlú dẹ̀ kí mo lè fi ṣòro kò bẹ̀rù ọlọ́run. ẹ dákun ọmọ yìí lè ní ilé rẹ ọ̀rọ̀ ah, ni kò sọ̀rọ̀ ọ̀la fún un. kò lè sọ̀rọ̀ ẹ wo àdúrà tá à ń gbà sí ni pé kẹ́mi máa bọ̀ lára ẹ̀. bó ṣe ń wò wá nìyẹn. ó ah, gbà wá o. awúrúgbó mọ dàgbà òjò fún mi wọ́n rán wọ́n rán òjò fún. bàbá wọn wọ́n rán kú bàbá wọn òògùn kú níjọ́ tí wọ́n nà yá kú lọ́jọ́ òyìnbó mẹ́kù ikú gbọ́lé ọ̀fọ̀gbọ́n agádẹ́ ó fi náà sasọ̀rọ̀ ó fòrùn sọ jáde ikú pẹ́ lórí ẹ̀mẹ́ ẹ̀mẹ́ kú ikú pẹ́ lórí ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ya ikú kò kú aláàánú fún balẹ̀ tí pẹ́pẹ́ yẹ kì í ṣe bíi sọ̀rọ̀. sọ̀rọ̀ ó lè ṣe. ní tí mo fi ọ sọ tí mo fi ọ kà lé lórí ni pé nígbà tí ọkọ rẹ títí ń dùn títí ń dán tó wá wò pé tọ̀ kò fún ọ láàyè mọ́ ẹ ríra yín mọ́ ẹ̀yìn ẹ ti ń jìnà ẹ ti ń tíráàbùdù àwọn ọ̀gbẹ́sẹ̀ wo ló gbé. program committee mi. Hmm. tọ́ ká tó lọ sí ilé agbára lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí mo ṣe wí mo ní òun ṣe pé kéèyàn má nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ o ìwọ ìyàwó kà ní kó má nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ó dáa ká nífẹ̀ẹ́ ara wa ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kífẹ́ kó máa dí wa lójú àwọn nǹkan kan torí tó lè affect life wa ni ní fújọ ẹ jọ ẹ mo wá wẹ̀ ni tó wẹ̀ kan lèmi àti ìyàwó mi jọ ń lò ìwọ ìyàwó tí wọ́n bá ti wẹ̀ tán tó wẹ̀ tó fi nu ara náà ni ọkọ ẹ̀ náà á tó fi nu ara wọ ọkọ o mọ̀ kó fi ń fa àfàsẹ́yìn fún ilé ayé ẹ̀ ni ìwọ ìyàwó bóyá o wá ṣe nǹkan sùn tán ni o bá mú aṣọ tó fi ṣe nǹkan sùn tó yẹ kó lọ jù sí inú wọdróòpù tiẹ̀ owó tọ̀dọ̀ ọkọ ẹ̀ ojú tó ń rẹ ojú síbẹ̀ ọ̀sẹ̀ tí baálé ẹ̀ tó fi ń ṣe nǹkan ajé ìyún wà ń bẹ̀ ó mọ̀ pé wọ́n yẹ jù síbẹ̀ kò ti ba ayé ọkọ jẹ́ tọ́ ibi tá a máa bá ètò dé ní èyí lélẹ̀ kẹ́yìn ìyàn wa kẹ́ tó máa pè wá wọlé ẹ jẹ́ ká tún dé ilé agbára. sùúrù tó lájà lè sọkùtà jìnnà àyà rere bá dẹ̀dẹ̀ ọkọ yóò máa ṣe sùúrù nígbà Ayarere, rere lọ́dẹ̀dẹ̀ ọkọ yóò máa ṣe sùn nígbà gbogbo. máa fowó jíjẹ bá yàrá rẹ jẹ́ o ẹ̀yin obìnrin ẹ fèyí kọ́gbọ́n ẹ kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́ ìyàwó jẹ́jẹ́ má fowó jíjẹ báyé ara rẹ jẹ́ torí pé bówú bá ti kọ́ lápọ̀jù yóò bóun tó ti jẹ́ sùúrù tó lọ́jọ́ yóò sọ́kùtà jìnnà. ọmọ yìí padà ṣe mí. ìyá sí mi ó dẹ̀ ìgbà tí ọkùnrin ọ̀hún obìnrin máa tì lọ wá ṣẹ̀ṣẹ̀ lọ wá ṣẹ̀ṣẹ̀ wá kìsì kìkì lówó lọ́wọ́ nígbà tọkùnrin bá tó wá gbìyànjú àti rí jẹ́ kó wá lówó lọ́wọ́ tán obìnrin á tán máa nítọ̀ àwọn bá tẹ̀sẹ̀ wọ́n sì fẹ́ gbà tọ́ wà ń tálíkà kẹjọ máa fìdí gbòdì tó ti ti bẹ́ẹ̀ ni ṣé kò ní ṣiṣẹ́. ẹ má bẹ̀rẹ̀ dáadé sá ẹ jọ ẹ má ẹ jọ kí wàá nà lè ṣe sí ọ̀rọ̀ nítorí ti wá dàbò ṣe dàyẹ kí sábà wà àwọn kàlẹ́ títí ṣe sí ní kíákíá ni. ẹ wo eléyìí tẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu ẹ series ni o abẹ́ẹ̀ ni ó ní sísìn eléyìí tó ṣẹlẹ̀ kìí ṣe ohun tí a ṣe sí àbí ohun tó fà gẹ́gẹ́ sáré lọ́yẹ̀ béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ ṣe rí kíní nǹkan oṣù tó ń lò yọ ni tó fi sí eré ọṣẹ tèmi fún ọkọ ẹ pé kó máa fi wẹ̀ kí àwúre ágbó iṣẹ́ rẹ̀ ó lè máa bá a kò sí wájú kò sí ogun owó bẹ́ẹ̀ nígbà tó ti yọ nǹkan oṣù rẹ̀ tó ti gbé lérí ọṣẹ gbàgà tẹ́jẹ̀ tara rẹ̀ tó ti kéré ọṣẹ ní báyìí ló ti fi rẹ̀ sílẹ̀. máa fọ ohun yàrá rẹ jẹ o ẹ̀yin obìnrin ẹ fèyí kọkàn ẹ kọ ara ènìyàn ìpọ̀tọ́. nígbà kan ìyàwó ṣe jẹ́jẹ́ máa fowó jíjẹ iṣẹ́ torí pé bó bá ti kọ́ lápọ̀jù yóò bóun tó ti dùn tó dà kún wọ́n ti gbọ́ gbogbo tó fẹ́ wá o. àfọwọ́dá para náà ń tẹ ẹ ẹ ẹ wò kúlẹ̀ àbíyàmọ́ ẹ ṣàánú ṣe rí àwọn ọmọ tó wà yìí lẹ́sẹ̀ lẹ́yìn eléyìí àti èyí tẹ̀ ń wò ìsà mi ò bí ìkọ̀ ọmọ ọdún tẹ́lẹ̀ bá bọ́ mi lọ́wọ́ ọlọ́run máa sọ ọlọ́run máa sọ méjì jáde jáde mi ò fẹ́ mọ̀ sáré ọmọ ẹjọ́ torí ọlọ́run ẹjọ́. ẹ ìyá ẹ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù òdòdó lérò pé mo fún ojú gbogbo àwa ta wà á Yorùbá ni wá. ṣe ibo Haúsá kò àbí wọ́n fèrè ṣògùn owó tó wà wúlà. ara rere lọ́dọ̀dẹ̀ ọkọ yóò máa ṣe sùúrù ìwà. ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni bàbá yìí sọ. ara rere lọ́dọ̀dẹ̀ ọkọ. má fowó jíjẹ bá yàrá rẹ jẹ́ o ẹ̀yin obìnrin ẹ fèyí kọ́gbọ́n ẹ kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́ ìyàwó ṣe jẹ́jẹ́ má fowó jíjẹ bá pé bówú bá ti kọ́ lápọ̀jù yóò bóun tó ti ń dùn sọ́kùtà jìnnà.